إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين بسنته إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúgbò fún ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá ní ọba tí ọpẹ́ tọ́ sí lórí àdúgbò ṣe fún wa àtọ̀rọ̀ ìfẹ́ ọlọ́run àti ìfẹ́ rẹ̀ fún òjijì ọlọ́run ọba anẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam anẹ́bí ti ọlọ́run ọba tó ṣe ní olùpẹ̀kọ àwọn anẹ́bí rẹ̀ iṣẹ́ ti ọlọ́run ọba ti ran tó ṣe ní iṣẹ́ tó gbogbo iṣẹ́ tó gbogbo àwọn òjijì ọlọ́run ọba wa kí anẹ́bí náà dáadáa ọwọ́ kí àwọn ará ilé rẹ̀ ọwọ́ kí àwọn sọ̀hábà rẹ̀ bákan náà gbogbo olùtẹ̀lé náà làwọn pẹ̀lú dáadáa tó ń fi sílẹ̀ nítorí dọ́jọ́ àlùfíà máa yọlọ́wọ́n bá kó bá wa kẹ́ ìlú wọn lápapọ̀. oníṣìṣẹ́ ọjọ́ àlùfáà ọjọ́ ẹlẹ́ẹ̀kẹjọ nínú oṣù ọ̀hẹ́wọ̀ ní fourteen forty one ní ìjọba àdébọ̀ agbọ́nà ìtọ́jọ́ fi ń. onídìí ọjọ́ ẹlẹ́ẹ̀kẹjọ nínú oṣù muharram ní fourteen forty one hijira anabi sallallahu alayhi wa alayhi wa sallam ní masjidu nawal oní aláṣẹ wa láti tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ sọ̀tẹ̀ wa tí a máa ń ṣe èsì àmọ̀ọ́kà fún wa nínú síra hisnul muslim nínú àtúnṣe kitabi wa sunna ètò ìṣèpá ń kàfún wa gángan oníṣàtúnṣe ìṣẹ́rẹ́ hisnul nínú àtúnṣe kitabi wa sunna. ibi tí a dé tẹ́lẹ̀ wọn náà ní kí a ti wọnú. الأذكار بعد السلام من الصلاة àwọn ìrántí tá a máa ń ṣe ìrántí ọlọ́run tá a máa ń ṣe lẹ́yìn kàtà bá sádámà tán níbi ìlú àtìkà alákọ̀ọ́kọ́ àtìkà alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni a ti gbé ní ṣáàpù sàánlá. àzíkìrò sáà ni ìrántí ẹlẹ́ẹ̀kejì. nínú àwọn ìrántí ètò ní ṣe pẹ̀lú ìrántí tá a máa ṣe lẹ́yìn bàtà bá sálámà sí níbi ìlú. قل لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد ذكرنا عليك إيه؟ ليس تغطي اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام تباركت ليس تغطي استكبار متى أقول لا إله إلا الله وحده لا شريك له وجعل في الخزيان جرسة للرزق الله سبحانه وتعالى وقد تصدق له الملك فلا ما لكم كل wọlé wọlé hàn gbogbo ọpẹ́ tí Ọlọ́run bá ní ṣe wọn wọ àyà tó lè ṣe ìṣọkọ ní ọba tó ti lágbára lórí gbogbo kan. Allahumma ìwọ Ọlọ́run láàmú àní àlèmọ àkọ yìí kò sẹ́ni tí ọkọ fún tó ọba fún ni ní tí wọn lọ́n bá fún yẹn sẹ́tò lè kọ fún yẹn. Allahumma láàmú àní àlèmọ àkọ yìí kẹsẹ̀ lèmọ ni ẹlẹ́dẹ́ òtún bí náà nù sí pé lèmọ ni lèmọ àkọ yìí mọ́tò lọ́wọ́ àmì mímu. Allahumma la mani'a lima a'tayt kò sí olùkọ́ fún tó ọba fún ni wàlà mu'tiya kò sẹ́ni kí fúnyàn lima mana'ta fún tó ọba kọ̀ fún ni èyí tí wọ́n lọ́wọ́ bá ọba fún ni kò sẹ́ni àgbàdo lè fúnyàn. wàlà yẹn kọ́ ọ̀gbẹ́ni jẹ́nu ọ̀rọ̀ ọlọ́rọ̀ ò lè rọ ọlọ́rọ̀ kankan kúrò lára àwọn ọlọ́rọ̀ ọba ìrètí ọlá ọ̀rọ̀ rẹ̀ kọ́ ọ lè wúlò ní gàlígàlí bẹ́ẹ̀ sì ni ọ̀dọ̀ wọlọ́ òun náà ní sàfihàn ọ̀rọ̀ ìjọba ọ̀dọ̀ wọlọ́ ọba ló ti wá. sàbí tó ń bá hadithi wa àwọn ní alimọ̀gbẹ́rọ̀ gbọ́dọ̀ ṣẹ́fẹ́ ọ̀rọ̀dún yàtọ̀ ọ̀dún bẹ́ẹ̀ láàyè wà lọ. gbọ́dọ̀ lọ́wọ́ ní alimọ̀ àpẹ́ ẹ̀yí lọ́ àhàdà yàtọ̀ ní o àìlàmọ́ ní ma àpẹ́ ìtẹ́lẹ̀ kẹ́kọ́ lágbára lórí àti kọ́ńtọ́ ọba fún yàn ìtẹ́ńtọ́ lágbára rẹ̀. ẹnìkan kò tó bẹ́ẹ̀ ní tọ́ bá fún ẹ̀dá kan mẹ́rin ìgbà rẹ̀ nínú àwọn ewu rẹ̀ sẹ́yìn àwọn sọ pé rárá o tí wọ́n lọ́wọ́ bá fún fẹ̀yìntà àwọn ọ̀dà máa ń àyè ṣe bá fẹ́ fún ẹ̀dá kan ní sábà àyè gbogbo ènìyàn làájẹdù àǹdàlìkà wọn kàgàrà láti tẹ̀lé ẹ̀ wọn lágbára kọ́ má rí bẹ́ẹ̀ ìtọ́lọ̀ fẹ́m náà lè fẹ́ kéde lóde torí pé ọlọ́run bá sọ nínú sọ́dọ̀tún bá sọ wípé máa yá fúdà ṣe láàrú lè dá sí ẹ̀rọ àbádé pẹ̀lú àwọn òṣìṣẹ́ lára ẹ̀tọ́lọ̀ bá bá sílẹ̀kùn kan fún nínú ìkẹ́ rẹ̀ òṣìṣẹ́ ẹni tí ó dì mú kí ọmọ dọ̀ lọ wọ́n máa yún sí ìtọ́lọ̀ ọ̀bọ̀ bá ti fún yàn tó dì mú wàlẹ́ àwọn ohun tí dada wò ní báyìí kò sẹ́ni tí òfin láti tó tọ̀ bẹ́ẹ̀ yọ ọlọ́run pàṣẹ láti pẹ̀lú ọ. kò sẹ́dá máa tó lágbára lórí tọ́nà ọba ìrìnkì ọlọ́ọ̀bá fún yàn kó fún yàn tọ́lọ̀ kọ̀ fún yàn pẹ̀lú òfin. bẹ́ẹ̀ sì ni nínú hadithi tí alẹ́ sọlọ́m náà sọ pé wàhálà anamá àfọ akálẹ́mí ẹ̀kọ́ yóò sí ìbàdàn àfọ akálẹ́mí ẹ̀kọ́ yóò sí ìbàdàn lọ́mọ pé dáadáa tí o tí ọkàn tí o tó rí ọlọ́run kó rí èyí tó ti rí ọlọ́run sọ pé yóò ti parẹ́ àwọn olùdíyẹ tí ìbá ti kọ́ mọ́ smart wọ́n fẹ́ mọ́ fún mi tán o smart mo fi gba tọ̀dọ̀ mọ́ gba tọ́ba lẹ́yìn ìwọ̀n fún yàn máa ń kó o smart o wọ́n láì tètè láàkà rẹ̀ o wọ ọlọ́run fẹ́ẹ́ lè gbàlá pé owó dọ́dọ̀ tiẹ̀ lè ọ̀dọ́ orí rẹ̀ náà lè fi parí sí ìjọ yìí lè fi parí síbẹ̀. a ọlọ́run oníkọ́ mọ́ nẹ́gbẹ̀rẹ̀ ọlọ́pàá ẹ̀fẹ́ ọ̀fẹ́ ọlọ́wọ́ pé wọ́n mú ọ o ọlọ́wọ́ pé wọ́n mú ọ ní èyí ti gbọ́gbọ́n rẹ tó ọgbọ́n èyí ti mọ̀ rẹ tó ọgbọ́n. a díẹ̀ báyìí ló wọ́n fẹ́ẹ́ mọ́ mu mi kí ìbá ṣe kíní kan tó yọ̀ mí àní wọ́n ti ní wọ́n mú ọ tẹ́lẹ̀. gbogbo àwọn kan wọ̀nyí yóò ti wà nínú àdìsọ́kàn ẹni tó olùgbàgbọ́ òdodo. gbogbo ọ̀la máa ń wí táwọn yá wa táwọn yá wa pẹ̀lú àwọn bàbá wa àmọ́ wí tàbá tó ń tàn lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí mi ni àwọn ti máa wí. aláwùmá lámánìá ìmánìá déta ọ̀làmúdíà ìmáàmà déta àwọn tẹ̀lé àwọn wí bá a ti wí àbéèrè ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn ìmáàmù wa tàbá béèrè ìtumọ̀ rẹ̀ tí wọ́n bá sàlàyé ẹ̀kọ́ wa káwa náà wà á wò nínú ìgbésí ayé wa sáà nù. àwọn ó sì rí pé ní yorùbá lẹ́kùn ọ̀pọ̀lọpọ̀ wa ta kétéjì torí ẹ̀ pé àrísìkí ẹ̀ nílò ìràwọ̀ rẹ̀ ló ń lò tó tiri Allahumma la mani'a lima a'tayt yìí tó fún ni ẹnìkan ò lè dé kéde òkú lè fọ fún yàrá ìdá rẹ̀. ẹ ayé ẹ tó tó ayé ò lè fa kádàrá dà ṣùgbọ́n wọ́n lè fa wá abó sẹ́yìn Allahumma la mani'a lima a'tayt kò sí àsìkò tọ́lọ́ lórí ìkànnì lórí jẹ́ kó wà ní ọkàn wa bẹ́ẹ̀ pé ayé ni ọjọ́ gbádùn ayé ni ọjọ́ gbádùn láwọn yàrá máa hàpè ẹlẹ́kọ̀ọ́jà fúra rọ́pọ̀ nínú àwùjọ wa lónìí lórí lórí ikú ni yorùbá ni ọlọ́mọdé káwọn kọjọ ní jọlọjọlọ ikú lágbájá ló gbà kú ikú lágbájá ló kú lágbájá wọn fẹẹ pa òun lọ lọ tẹrí ìgbà ọmọ ìrọ ni ọjọ́ tó wọn lọ lọ lọ lágbájá kan wọn lẹbi rẹ kò tó lórí ìgbà yìí a gbogbo wa ọ ẹjẹ tó lẹbi lágbájá kan gbọ́dọ̀ kó tọnà bá ní ojú ìjọ yẹn náà yẹ kó tó ọgbà kàtà lórí ìlà yóò wá máa sèyàn lé mà fún alimuslim mùsùlùmí tó nígbàgbọ́ pẹ̀lú pé sọ gbólóhùn yìí lẹ́nu ṣùgbọ́n tí ń sọ yàgbá tí ń oní ọlọsọ pé ẹyẹ ń bẹ Ọlọ́run ti wà ẹrí kọsọpọlọ ń bẹ ẹyẹ wà ẹyẹ ń bẹ Ọlọ́run wà bó ọba sọpọlọ ń bẹ ẹyẹ wà gan á fún ọ ní títí tó nípa kátó wá kó tó sọ pé ẹyẹ gan ń bẹ Ọlọ́run ti wà kódà ẹlòmíì òtún ni kódà wọn ní kẹ ẹbẹrù ẹyẹ lẹ́ẹ̀mẹ́ta kẹtó tẹkínì kẹtó bẹ̀rù Ọlọ́run lẹ gbogbo àwọn ilé àwọn ìwé kòwé tó àwọn òwe tí mọ́tò ti gbá fẹ́ ká máa ṣe tàjílù rẹ̀ ká máa tún ṣe kó tó di bá máa sọ. ìjà sọra pẹ̀lú àwọn kan oríṣiríṣi dá máa sọ ayé lé o ayé lé o áà ó ti wọ́n lásán kí ti tà ń dán báwọn. ìjà kan ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nígbà tá a ti gbà pé àlọ́ àkómọ̀lá máa ní à lè máa àpẹ̀lẹ́. nítorí wọn fẹ́ fún ọ ní òkú ìtọ́nà ọ̀gá ẹ̀ nìkan ló fi wọn kò lè fún ọ. sẹ́ni kankan tí ó fi nǹkan gbà. bẹ́ẹ̀ sì ni nínú hadithi yẹn náà bákan náà ó wà níbẹ̀ pé wa'lam anna al-ummata law ijtama'at 'ala an yanfa'uka bi shay'in lam yanfa'uka illa bi shay'in lọ́mọ pé gbogbo àgbáyé gbogbo àwọn ìjọ gbogbo àwọn yẹn bá gbájú lórí fáwọn ọ̀fẹ́ tí wọ́n kankan wò lè rí àǹfààní kan sí ọjọ́ àǹfààní tọ́lọ̀ wọ́n yìí kú dàmárì tí wọ́n bá tó parapọ̀ wọ́n parí pọ̀ wọ́n fi onú wọn fi kùn lókun wọ́n wá sọ ìmọ̀ràn wọn di ọ̀kan wọ́n rara wọn lọ́wọ́ tira wọn lẹ́yìn àlá ayàtò lóka bí sẹ́yìn báwọn fẹ́ fi ìnira kan kọ́ dábìyàtò lóka ẹ̀ńdà bí sẹ́yìn nǹkan ìjàtàbà ọ̀gbọ́n wà ní ìnira kan lè kàn ọ́ wàlúwà ìnira tọ́lọ̀ ti kọ́lé ọ̀gbìn. lófin àkìlẹ̀ àkàlà gbègbè tá a kọ́ ta fi kọ́ ọmọ ti gbé sókè wò ní ìdápadà alẹ́ kan wọ́jẹ́ pọ̀ ti sọ̀rọ̀ ibi tá a kọ́ tó kò ti parí ó ti gbé torí ẹ ló jẹ pé ọlọ́run sọ nínú sọ́ọ́tù sábà pé kó lẹ́yìn sí ìbàdà ilẹ̀ àmà kẹtẹ́lọ̀ mọ́ mọ́lẹ́nà kò sí nǹkan tí ó kàn wá àti tọ́lọ̀ tó tọ́kalẹ̀ fún wa ó wà mọ́lẹ́nà òun náà lọ́ba tó dá wa tó jẹ́ alátìlẹyìn tó wà láàbí wa wàhálà wọn ni wọ́n yẹ lọ́wọ́ kẹ́lẹ́ ọlọ́run lọ sọ tó yẹ kí gbogbo ìgbàgbọ́ ìjọba fara dé lórí gbogbo òṣèlú wọn. àyà lọ fún àdìtọ́ka wa sí lágbègbè yẹn káwá tó tó àwọn ọ̀rọ̀ tí ọmọ jáde lẹ́nu wa nínú olóhùn títí báyìí ti jáde lé. báyìí tó kàtà wí bá a ti ń rí àwọn àdáwò yìí ìtumọ̀ yòókù sí kò ti ṣàyè wa báwọn yẹn bá ti tún tọ́lẹ́gbẹ̀ẹ́ wa láwọn fún wọn débẹ̀. àti bẹ́ẹ̀ kírun ni màmá síbẹ̀ tí wọ́n ká àdúrà báyìí wọn níbẹ̀ ni kódà ìmọ̀mọ́ àwọn máa kọ́ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún àwọn ni. ṣé wàá mọ̀ túmọ̀ rẹ̀ ní àwọn ọmọ túmọ̀ rẹ̀ wà túmọ̀ rẹ̀ ìtumọ̀ tí mo tún fún yín bóòlù ṣe ní ti tẹ́ àsọ̀fẹ́ lágbájá ní ti lágbájá lágbájá ní òjò lágbájá olówó oní òjò ọlọ́lá oní òjò onígbò gbogbo oríṣiríṣi ẹgbà pé tọ́lọ̀ ò ní fún yàrá wọn ní ìfẹ́ dàgbà. kọ́ọ̀lù wọ̀lá ẹ̀ ń fa òǹdàlíjẹ́ ti ní ìkàlíjẹ́ gbọ́dọ̀ sọ wá níbẹ̀ pé láyé ń fa òǹdàlíjẹ́ ọlọ́rọ̀ kan ọ̀rọ̀ rẹ̀ wọn ò kò lè ṣe láǹfààní àti tọ́ba wọlé ọ̀kan sí láǹfààní ṣe mọ̀ pẹ́lú mi ìdí tẹ́ ẹ bá fi kan sáà nígbà wọn bá yẹ tọ̀tọ̀nà ọwọ́ rẹ̀ ò ní bọ́lẹ̀. ẹ sì máa kó lówó lówó lówó owó ẹlòmíì ò ní wúlò fún àti tọ́lá ọ̀bá bá tó. owó tẹ́lòmíì ní tó ti gbé yàrá kan náà lọ́kọ́ yàrá méjì lọ́kọ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ fẹ́ lómi pé ọmọ tẹ lówó kú. ọ̀rọ̀ mi kò ní wúlò fẹ́ni tó ní wúlò. أي لا ينفع ذا الغنى غناؤه من من عذاب الله يعني كي أرى لرى ọ̀rọ̀ ẹni tó ní ọ̀rọ̀ lọ́wọ́ kò lè rọ lọ́rọ̀ kò lè là kò lè gbà kò lè sọ kò ní ìdíjà Ọlọ́run bá fọlọmọ sí ìyàtọ̀ ìkọkàn ọlẹ nìyà ẹjẹ kó kálukú wájú àfúrà ọ nínú àwọn àbíká ọsà tèrèrè lẹ́yìn sọlá nígbà tá a sálámà ká ẹrí nínú rẹ̀. wọn lè tuntun wa nínú hadith abu abdullahi wa mazurai radiyallahu anhu wa dọ́ la ilaha illallah wahdahu la sharika lah lahu almulku wa lahu alhamdu ala kulli shay'in qadir la hawla wa la quwwata illa billah la ilaha illallah wa la na'budu illa iyyah lahu an-ni'matu wa lahu al-fadlu wa lahu al-thana'u al-hasan لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون ìtumọ̀ kò sí ẹni tí ìjọsìn tọ́ sí lótìtọ́ lódodo àfi Allah subhanahu wa ta'ala ọ̀gá tuntun lọ́lọ́wọ́ ọba náà kò sóró fúnfún kò sáṣìkè lóru sẹ́ni tọ́jú ọlọ́wọ́ ọba ìrètí ọlá ẹgbẹ̀rẹ̀ afọlọ́wọ́ ọba ti rẹ̀ dájú lọ. Lahul gbogbo ìtakọ̀ ọlá ọlọ́wọ́ ọba ní ti ìtọ́ba fẹ́ fún yàn tó fẹ́ fún yàn yọ wàhùwà lè láì sọ̀tàn àwọn ọ̀tá àdá. àlùmọ́lùkù mọ́tòlá ìkápá pàmpélé ojúlówó ìkápá ọlọ́wọ́n bá lóní. ṣùgbọ́n ètò ń fún wa yẹn kó fi wá sàrólé bẹ̀. mójútó lónìí lọ́ba dọ̀là ká gbà ọ́ kó níbẹ̀ tàbí ká gbà kó lọ́wọ́ tiẹ̀. inú kọjá pé yẹn ni wọ́n gbà kó níbi nǹkan yẹn ọba ti tọ́nà ọba ti pa ẹ̀kọ́ ti gbà ó kó bẹ̀. tọ́ba jẹ́ pé náà ọwọ́ ọlọ́wọ́ bá ẹni fi ọlá ó lè má pa ẹni yẹn fi ọgbà kó kó lọ́wọ́ rẹ̀ ọmọ bàbá wọn aa àwọn náà lọ láyé wọn bá torí sọ̀rọ̀ rẹ̀ wọn ti lo bò ibò sí wọn kí àwọn àdúrà bàbá yìí ni wọn ní tẹ́lẹ̀ kó bọ gọvnọ náà bàbá yìí báyìí ni wọn nínú Ọ̀yọ́ ti kọmíṣánná báyìí ni wọn jẹ nínú bàbá yìí lábàá yìí wọn wà wọn ti rí rí rí rí ọmọ sọ̀rọ̀ rẹ̀ ìkápá ibi tọjẹ òtítọ́ tọjẹ òdodo yóò lábúlà tọjẹ pọnbélé ọlọdọdún ìtọ́ba ti sábẹ̀ kápá jẹ lónìí ọ̀yà tètè wó dáadáa kò sí ntọ́jà nínú rẹ̀ nítorí pé ó kú òfò ààyè yẹn ó kú òfò ipò yẹn ó kú òfò ìdísí yẹn tàbí kìtì tí ó kú òfò. wọlé wọlé ṣáà gbogbo ọpẹ́ pátá lọ́lọ́wọ́ bá nìyẹn ọpẹ́ ọkàn lọ́nà láti pẹ́ fún nínú ọkàn wa. ọ̀nà ọ̀làgbà dúpẹ́ ọkàn òun náà ní ká mọ̀ wípé kò sí ẹni tó ṣe ìdẹ̀ra ọlá yẹn fún yàn tá à ń dúpẹ́ lé lórí ìtòjú ọlọ́wọ́n bá lọ. ìdúpẹ́ wo ni wọ́n fẹ́ nínú ọkàn tiẹ̀ nígbà tá ẹgbẹ́ wọ́pọ̀ àfihàn tó ló dé. ìdúpẹ́ wo ni ibẹ̀ nínú ọkàn rẹ nígbà tó pàpẹ́ dà kan olólágbára láti ṣe gbogbo kan ìkí ọlọ́wọ́n bá ló ṣe fún wọn. àfi ká mọ ọlọ́run ló ṣe kí kágbà yìí pé ẹni tó ṣe náà ló ṣe Allah subhanahu wa ta'ala ẹlòmíní ọ wọn jókòó bẹ́ẹ̀ jókòó bẹ́ẹ̀ wọn sọ pé Ọlọ́run ń ṣe gbogbo kan tọlọ́run ò rí mi láti lọ ìsìn mi nù ìgbọ́n gbà kọ́tọ́dọ̀ bàbá gbọ́mọ́là gbà kọ́tọ́dọ̀ bàbá ewé ní jẹ́ torí báyìí ti gbé gbogbo yín mo fi nínú yín wọn fẹ̀yìn gbọ́mọ̀ kan subhanallah tó nǹkan ọmọ pamọ́ sílé ọlọ́wọ́n ọba ló dé ọlọ́wọ́n ló dé oláwọ̀ àmọ́ dúpẹ́ fún bá a bá ti mọ rí ìbò ló ṣe nínú ọkàn á lò mọ dúpẹ́ látòrí àná wa. gbọ́dọ̀ tá a fi dúpẹ́ fọlọ́run yìí àtọwọ́ sẹ́kọ́ǹdì kan ní sí ní àṣìṣe ìgbà tó jù bẹ́ẹ̀ lọ tí ọba ti gbé méjì bóyá tó fi kankan ní ìfún alihamudulilayi ara kò lè ha sẹkọndì méjì ló sọ àfi táyà tí ọba ń para jìlá jù sẹkọndì sẹkọndì kan ní pam pam àbí ẹ̀kọ́ ni wọ́n ti dé ó ní alihamudulilayi ara kò lè ha ẹ wá wo oye eru rẹ tó wì nígbà tá a bó tó máa ti pam pam pam tó fi kọjá lọ sí ìgbàdo ìṣẹ́jú kan. ní gbogbo ìgbà ní gbogbo àsìkò yóò máa jáde lórí ahẹ́yàn òtí jókòó òtí jókòó lọ ọdún náà ìlà àdìmọ́mọ́ la hawla wala quwwata illa billah àwọn àdìkà wọn máa jáde lórí ahẹ́yàn. a máa dúpẹ́ gba ẹnu wa bákan náà a tún máa dúpẹ́ pẹ̀lú oríkèéríkèé ara wa a tún tẹ̀ pẹ̀lẹ́ mọ́ ìjọsìn fọlọ́ bákan náà a tún forí kan lè dúpẹ́ lórí tọ́lọ́ wọn ti fún wa tọ́jú rẹ̀ wọ́n ti wò pé á èyí tí wọ́n bá lọ yìí tó lẹ́yìn ọlọ́run nìkan ló lè sọ pé yóò bọ̀ sí báyìí àmọ́ bí wọ́n ti ń wo yìí ṣé eh, sẹ́kọ̀ èyí tó sojú mímu fún ọ báyìí lẹ́ẹ̀kan náà ọba lẹ́kọ̀ọ́ sojú mímu fún ọ. ọkàn tẹ̀kúrò sáájídá lè láì sùpánù fún ọ̀tá rẹ̀ ṣùkúrọ̀n lórí kọ́lọ́ ní sojú mímu fún ọ. wọ́n ní lónìí wọ́n dájọ́ lágbájá ẹjọ́ ayé àwọn bá tún sọ pé kó hàtẹ̀ dá gbogbo fún lẹ́wọ̀n gbére tàbí wọ́n lọ pa àwọn ti sọ pé kí ló wá sí kí ló sí gbogbo kóòtù ti hó lé lórí pé lónìí ntẹ́lò tí kóòtù fi kó báyìí àwọn yẹn wò pé yóò sojú wa kó o ti dájọ́ rẹ̀ èyí ọ̀pọ̀lọpọ̀ awuyewuye àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ní agbẹjọba ni pé ìdájọ́ mi rèé ilé ẹjọ́ ìfọ alátẹ̀yìn pé fún ojú ọ̀gbẹ́ni lágbájá bá wọn lágbájá sílẹ̀ ọmọ lọ ní àlàáfíà ara rẹ̀ kó tún ṣe iye owó báyìí fún owó ìbàlórúkọ jẹ́ tí wọ́n fi fún la ilaha illallah orí kan lè sáà jíjà lè dá ìṣòkòrò àti. ìdúpẹ́ á tún máa fi oríkèéríkèé ara wa dúpẹ́ á tẹ̀ pẹlẹmọ́tẹ́ olówó orí tọ́lọ́ kẹ́kẹ́ máa dé amójútó àwọn ọ̀nà yẹn wa àwọn ọ̀nà wa fi wa amójútó yọ apá àtúntò ẹ̀kọ́ lọ́wọ́ báyìí ọlọ́run fún ọ lálàáfíà òsì lọ́wọ́ tó dúpẹ́ rẹ̀ ó fún ọ lówó ọ̀nà tó dú ọ̀nà rẹ̀ tó dúpẹ́ rẹ̀ tó fún akẹ́kọ̀ọ́ náà fún àwọn ẹlẹ́bí rẹ̀ ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ ará rẹ̀ alásùnmọ́ rẹ̀ sọyọ náà fún ọ̀nà fún wọn. bùtọ́lọ́ pé mo fi dáhùn yẹn lára ní tó dúpẹ́ ààyè ọ̀rọ̀ lọ́lọ́run fún ọ gbogbo ìṣesí wa ẹjẹ́ àyè tó oríṣiríṣi wa ẹ̀yà ara wa àbí dúpẹ́ fọlọ́ nítorí ọba fún wa lọ́rọ̀ náà ṣe ká lò ó láti máa fi dúpẹ́ fọlọ́ ọba tí ọ̀la rẹ̀ ká jùlọ. ẹ̀wà nẹ́bí wa ẹ̀nọ́ ìyáálé ìfẹ́lá tó ń tẹ̀lé gbà tó lọ́wọ́ ìrọ̀ lọ́wọ́ mi nígbà kó ká náà àbẹ̀dá ṣàkóso ó lẹ́nu kí dúpẹ́ ní ànẹ́bí nù ẹ̀ àlẹ́ ìfẹ́lá tó ń tẹ̀lé. ẹ̀tọ́ wa ní àtẹ̀sọ́lá wa náà ń kọ́ nígbà tá a ní sọlá tó ń dìde lóru kí tẹ́tẹ̀ rẹ̀ wú. ìyàwó àṣà ni pé ah, wàhálà ìdí abẹ́ pọ̀ jòrè òdìdí ọlọ́run tí bọ́lá ti forí ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ àtìgbẹ́ yìí ti forí ẹ̀ṣẹ̀ wọn ni kí wàhálà rẹ̀ tó pọ̀ tó báyìí náà à ah! ó ní àti ah, bí wọ́n bá ti nílò rẹ̀ kí là máa ń ṣe síbà àtúgbẹ́ ni àfàlà àfọ̀nù abẹ̀dàn ṣàkúrọ̀ tí tọ́ba jẹ́ kó ti wà lọ́wọ́ ìdásẹ́ nìkan ká pé ọ àpá ikú lọ́wọ́ àlùjáná ẹ̀sẹ̀ àkọ́kọ́ ẹ̀sẹ̀ pé wọ́n ti darí ẹ̀jẹ̀ ọ̀ kódà yóò mọ bẹ̀ tẹ́kùn máa pààrọ̀ ilé ọkọ̀ kan lọ. ẹ máa wá wáyé tẹ bá wẹ́ẹ̀mí kan lọ́mọ àlùjáná tẹ̀ rí àwa rí o tọ́ba sọ kí nìkan mọ yẹyìn bọ́ fún ọ. Ah! ẹlẹ́mi gbogbo ayé báyọ̀ wọn fi tètè tẹ̀lé ní ọmọ ọ̀sán ni àwa lẹ tọ́lọ̀ kẹ́ tọ́lọ̀ ní lẹ́tọ́ ti wùsùn lọ́nà sòfíà ẹ̀ tó ní sẹ́lẹ̀ ní àwa ti ju àti ju yẹn lẹ̀ àlọ́ àwọn tiwa àlọ́ àwọn olùkúrọ̀ tiwa yóò kú káta yẹn mọ́ òfin tá a tó fẹ́ sìn yẹn mọ́ ọlọ́ọ̀ni sí àwọn báyìí táwọn àwọn òfin lọ. subhanallah wọlé àwọn ìṣẹ́ tọ́lá ọba ni ọpẹ́ sí wa huwa ala kulli shay'in qadir ọba tó lágbára lórí ọdún. la hawla wala quwwata illa kò sí ọgbọ́n kan láti fi ti aburú dànù kọ́mọ́ sí wa kò sì sí agbára kan láti fi kó orí yọ illa billah àyàtọ̀ pẹ̀lú ọlọ́ ọgbẹ́ a ọgbọ́n tí mo gbọ́n ni o wọ́n fẹ́ a hmm, àwọn fẹ́ gbọ́rọ̀ bàbá mi lọ bí wọ́n ti mọ̀ gbọ́n lọ ọlọ́run ò ní ká tó panadol panashap ní mo lò ọgbọ́n kan ọ̀la ọ̀la ṣáwòlà kò sí ọgbọ́n kan láti fi ti aburú dànù wàdà kò wàdà kò sí agbára kan láti fi rú orin kó jọ illa billah owó ọlọ́run kò àwọn èèyàn dá àwọn kó lájú bàtí sí níyì bí dáwà náírà kó o ti ọ̀dà bọ̀ kó ẹlòmíì láti bàtí rẹ̀ sí mọ́tò àsìkò ọlọ́lọ́mọ tó ti kójọ babalaka ò sí lẹ̀ ìwọ̀n tí wọ́n rí ọlọ́run ti kó dá babalaka ọgbọ́n ọ̀ràn agbára ọ̀ràn ètí ọ̀ràn ọ̀sẹ̀ mẹ́rin ọ̀sẹ̀ yóò jẹ́ kí egun mùsùlùmí kó lè sígbàgbọ́ rẹ̀ kó sì tún lágbára tọ́lọ̀ yóò tún wá jẹ́ kí mùsùlùmí ó lè fúlé ayé kó lè lé ayé máa níwọ̀n ńgbọ́ ọmọ ìpínlẹ̀ ẹ̀wọ̀n lè àkókò fọ́ọ̀kà láti rí aburú sí ìdá wọ́n lè àkókò wọ́tà kò sì sí agbára kan láti fi rí oore kójọ ìdá ìdá àyàtọ̀ lọ́nà yóò lè gbára lé ọlọ́wọ́n ọba ìrètí ọ̀la nígbà tí ó jáde ìmúlẹ̀ pẹ̀lú díkìrù kí tẹ̀lé báyìí wọ́n jáde lọ báyìí kò sábà kàbí mi làbúrú ti dà kò sí sábà kàbí mo lè fi lóore kódò àbí pẹ̀lú wọn lọ kó tóbi pé àtúntò àdúrà mi àbí ẹ̀kọ́ ni lọ́hùnmọ́ yín ni àwọn olùdíkà á ní ọ̀dà ẹ̀jẹ̀ máa wí dáadáa ní sáré báwo á ní àfihàn àwọn ọ̀dọ́ nàbí ọ̀dà ẹ̀ lọ́ máa wọ lẹ́ẹ̀fin ní ìjọ ni pé wọ́n wá lábúrú ẹ̀ lọ́ máa wọ lẹ́ẹ̀fin ní ìjọ ni pé wọ́n mú tó fi pé owó tó fi pawó o tó dé báyìí nìyẹn jẹ́ àmọ́ ká máa wí torí gbàdúrà àná ọlọ́ọ̀ni ó ní ìlú púpọ̀ ó lóòrì púpọ̀ ìjà lọ mọ́. bákan náà la ilaha illallah kò sẹ́ni tíjọ́ tó tọ́jú lòdù àfẹ́lọ́ wala na'budu illa ìyá àwọn òní ìsìn ẹni kẹta tó lòdì kan sọ̀rọ̀ wala na'budu illa ìyá gbọ́n wá béèrè tọ́lọ́ ní ló ń sìn ẹsìn òkè mọ́tòrò lọ́mọ bíi ẹ ẹsìn òkè ọmọ́tòrò olówí ìta báwọn bàbá wa lórí ẹni yẹn ọmọdé ni wọ ọmọdé ẹlẹ́kùn ni wọ onígbogbo ẹ náà lẹ́ẹ̀ma ṣe ti di bàbá lọ ti di lọ gbólóhùn yẹn wá ń àti ìyẹn ní tó wọn náà tó sin fẹnu ara rẹ wọn ní tọ́lọ́ wọn bá fẹ́ lómi ẹ̀wò tó bá kàn án yẹn ní tèmi fẹ́ tèmi tèmi ní ti tè ìfẹ́nu ara rẹ ló ti kọjá àfàrọ̀ àìsàmọ̀lì ìdàkọ́dà ìlà àhùhàwà fàbọ̀lọ́hùnlọ́hù àlàyé òun rẹ ni tó mú ìfẹ́nu rẹ lọ́lọ́n tiẹ̀ ọlọ́run wa sọ́nù lórí màtòlóhùn mọ́nà kò ní fojú ẹ̀ ríire má tọ́ da má tọ́ bá ń fi gbọ́ tọ́ jẹ́ dáadáa yóò mọ̀ dàbúrú létí ẹ̀ àbúrú ọmọ ti dáadáa ní kílẹ̀ ọlọ́run ti wá ti sábọ kan ó ti lé ọkẹ bá ọlọ́run ti fọmọ ìyá ní ìdí bá àdìdá tani tí ọkọ náà mọlẹ yọ lọ jásọlá gbogbo nǹkan táwọn èèyàn jọ ti fúnlẹ yọ lọ káma sí àwọn àná wọ̀gádà wáhídà lóhùn ní ìka tó tó káma gẹ́gẹ́ bá a ti fi gbé wàdà ní agudu ilẹ̀ ìyá àní ìyẹn kankan lọ́dọ̀ àwọn oníbàlẹ̀ àbọ̀ eléyìí alikọ́sùrù ni wọ́n pèlè yìí ìkú ọ̀rọ̀ tán pátápátá ìsì àkótán ọ̀rọ̀ ìsì ọ̀rọ̀ ma lórí pé bíi tí mo sọ̀hún bó ti mọ náà lòtò jù bẹ́ẹ̀ lọ sí kàtà mí lẹ́yìn ẹ̀ mọ́ torí pé ó mu wá ní nọ́mbí àti ìsìbáàtò níbí báyìí lánàá àkúrò á ní sí kankan wọn ìlú àyíjá àbọ̀n nìkan sọ ó ti parí ọ̀rọ̀ kò sí ẹtún kí nǹkan mi bọ̀ kò sí ẹyọ bí kò rẹ̀ hásùrù àkótán ọ̀rọ̀ táwọn pè ní akọ́m. kó kálukú wa náà wà fúra ṣé èsì pé ọ̀pọ̀ ní sáà tó ń sè gan pé àtọ̀tọ̀ lọ́wọ́ bá ti ọ̀la rẹ̀ dà sí. rọ́lá ni ọ́ àfa ni ọ́ àyẹ̀ dẹ̀ yọ pé á ah, eléyìí ti fi ẹsẹ̀ bí ẹ tó fẹ́ máa tẹ̀ ṣùgbọ́n agídí ìdìbò yóò lọ inú líbi inú líbi wọ́n ní àfa ní ọ̀dà wa gbá tó tó tóbi afẹ́ ilé yẹn ọ̀dà omi mi ọmọ ọ̀hún ṣe sọ́kàn mi tẹ́mi ọmọ àtẹ́tẹ́ kò lè tún mi dé nínú ọmọ àtúntò ṣe ṣe bá rí gbogbo àpàdà rí kọjá ìlú ọ̀kadà máa dé ṣùgbọ́n lè fi kò lè sọ fún mi bí ọ̀dà kò sí lè sọ fún ọ bí ọ̀dà ṣé kò mẹ́rin wọn gbà tó sọ bí ọ̀dà ẹni wọn ní ọkọ ọwọ́ ọ̀tún jẹ ní àkọ́bà tó dáwọ́ ọ̀tún kọ́ lọ́dọ́wọ́ àlàáfíà ẹ̀kọ́bà tó dáwọ́ ọ̀tún tó gbà pé náà lọ́dọ́ àlàáfíà tó bá ti fẹ́ sábà kọ́ tọwọ́ ọ̀tún bọ̀dù kó fi fọ̀gbẹ́ kó lè máa fọwọ́ sí rí àmàlà kó sì lè máa fọwọ́ sí jẹ pọ̀pọ̀. ẹ dákun ẹja ṣọ́ra ẹ má jẹ́ àti ìfẹ́ inú wa ẹ má jẹ́ àti àwọn èèyàn ẹ má jẹ́ àti àdìdánù ẹ má jẹ́ àti kankan nínú gbogbo ẹ̀dọ́ ọlọ́run ọba tọ́lọ́run ọba dá. lọ́hùn nẹ̀ẹ́mẹ́tò tọ́lọ́run ọba ní ìdẹ́ra ti kò tó ní ìkẹ́ lọ́dọ̀ tó ní ìdẹ́ra lọ́dọ̀ ọlọ́run ọba lónìí o ọlọ́run lọ́ba tí máa ń ṣe fẹ́ dà ẹni tọ́lọ́run bá ṣe fún lórí lónìí ẹni tọ́lọ́run ọba ọba fún kò lè rí ìdẹ̀ra ọlọ́run ló ní kọ́lọ́run kó ṣe ìdẹ̀ra rẹ̀ fún wa agbàgbóhùn ló ní agbàgbóhùn ní ìdí tí ìdí tọrẹ fáwọn ẹrú rẹ̀ kọ́lọ́run kó tọrẹ fún wa. bákan náà wàláhùn lè fà fún àjùlọ ọlọ́run ló ní àjùlọ kó dání kẹ́yìn àdánilọ́lá ọlọ́run ló ايوه ẹ̀wọ̀n ايه ayà lẹ́ẹ̀mọ́lì والله ذو الفضل العظيم أبي أكوني الذين قال لهم الناس إن الناس قد جمعوا له فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو الفضل العظيم من سورة سورة الجمعة نهاية سورة الجمعة ọlọ́run ọba tó ní àjùlọ ọlá tó tóbi ọlọ́run ló dùn. tẹ́ẹ̀sìrì sọ́nà ọba bá ṣe tọkàn wá lára ẹ̀ fábí àjùlẹ̀ yìí níbi rẹ̀ ló ti ṣe bẹ́ẹ̀ kò wá ní ìdí. ìtọ́wọ́ wa ṣe lé wa lórí táàrí pé ìdùnnú ní ìgẹ́ ní ọjọ́ kan àbáfá ti fà fún léyìí ìdí sọ́lá yìí ọlá lọ́lọ́run ti fún wa. òun ló ní ọlá wàlà òkúta òyìn ẹ̀yìn tó dára jù ọlọ́wọ́n bá ní ìròyìn tó dára tó rẹwà ọlọ́wọ́n bá ní. wà lọ sọ́ra nípa àwọn gbà lọ́wọ́ lọ́wọ́ lọ́ba ọba bí ọba kórókóró ọba kórókóró ẹ́ amọ́nidéni abàyímọ́nidéni irú kátìkátì òní. kókú bẹ̀ kan dákẹ́ kókó ọlọ́run kó yàn bó ṣe mọ́lẹ̀ rẹ bó ṣe yíra rẹ o dákùtà nù kó kó sí mi. máa lọ máa wá wọn ròyìn ìkíròyìn yẹn máa lọ fi ròyìn ọlọ́run lẹ́kọ̀ọ́ ìjà sọ̀ra ọlọ́run ló ní as-sana'ul hasan ẹ̀yìn tó dára ọlọ́run ló ní ewu anabi sallallahu alaihi wasallam tí ọba fi ṣe kútu bàbá yìí ẹ máa gbọ́ tó máa sọ àjà ẹlẹ́rìí mi bẹ́rẹ̀ anabi fún mi bàrẹ̀ bàhámídà mọ́ọ́há.

torí bíríkì tó fi sìmẹ́ntì sọ́ọ̀kì ní tó ń sèyàn kan tó bíríkì jọ wá pè nílé kò sí gbáralé ní ẹbí gbáralé àtẹ́tọ́ gbáralé àti bíríkì ilẹ̀ ọlọ́ọ̀ba òun náà lọ́ba tó ní ẹyin tó dára. La ilaha illallah kò sẹ́ni tí ìjọ tuntun sínú dúdú àpò nìkan mú òrìṣì ẹlẹ́wùsì lẹ́yìn tí àti àfọ̀mọ́ ìjọ tọba sáfọ máa jọ fún ọlọ́wọ́n ọba oríire ni o ọ wà fífi jìnnà mùtàbà àbí ẹ̀kọ́ ni ìjọsìn rẹ tọ́wọ́ máa ṣe ìláì subhanahu wa ta'ala òní ṣe fún nǹkan ní ọlọ́run nìkan ṣoṣo ló torí ẹ̀ máa ṣe torí pé ọba tá à ń ṣe torí rẹ̀ ọba tó ṣe pé ọmọ gbogbo ẹ̀ ní ọmọ òru wa àtìbú wa kó tó di pa ló ti mọ̀ wá ìta àti táyé tó yóò káṣí sẹ́ńtúrì rẹ̀ ó ní pàtàkì ẹni tí ò ti sẹ́ńtúrì ọlọ́run tó bá dà lùkì yá mọ̀ yóò lọ gba iṣẹ́ rẹ̀ lọ́dọ̀ ẹni tó torí ẹ̀ sí ìṣe torí tọ́lọ̀ sẹ́wọ̀n ká ti mọ̀ fọlọ́ náà kírun mú ṣùgbọ́n kọ̀ wá torí ọlọ́run kì í ó kírun yẹn o ṣùgbọ́n kò torí ọlọ́run ọlọ́run kan sọ̀rọ̀ bàdà lùkì yá mọ̀ pé lọ́sọ̀rọ̀ ẹ̀ yàtọ̀ mẹ́nu hadith kò sí pé àwọn èèyàn mẹ́ta àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ fi lẹ́jọ́ tó bá dijọ́ gbé síwájú kíkà fìlú àwọn ọ̀ràn yẹn mẹ́ta kan alákọ̀ọ́kọ́ olùlẹ̀ntọ́nà ọba ìlẹ̀tọ́ra ọ̀rọ̀ lọ́rọ̀ ẹlẹ́ẹ̀kejì lẹ́ntọ́nà ṣe ní àti ìyàwó ìgbóyà lọ́mọ ogun jà dáadáa ẹlẹ́ẹ̀kẹta lẹ́ntọ́nà ọba ìlẹ̀tọ́ra fún ní ìmọ̀ ẹ̀yìn tọ́nà ọba ìlẹ̀tọ́ra fún lówó ọlọ́wọ́n ó pè níjọ́ gbẹdẹgbẹ ọyẹ ìjẹra mi hàn lọ́n ṣé bí mo ti ẹ̀sìn ìjẹra fún ọ láyé tó ti débi pé wò káàtà àwọn èèyàn níbi ọ̀rọ̀ àwọn èèyàn bùkátà rẹ̀ kí ló fowó yẹn sí náà àtiwọ́ lọ mọ kọ́ mọ́sálásí mọ kọ́ lẹ́kẹ́ ọ̀sánú ọkọ ọ̀sánú ọmọ olùkọ́ mo ti dára síyà mo ti dára síyà ọ̀ká gbogbo ẹ lọ ọlọ́run ti gbogbo séjọ́ náà lọ́hùn mo lè sọ pé jàwá àtúnyọ ni mo lè sọ pé bàbá ọlọ́rẹ ló ti fowó tánú ó tún ti dé o ẹ má bọ̀ ebi torí kó fi pè ọlọ́lọ́rẹ yìí ọlọ́run kò ti parọ́ àmọ̀lẹ́ta lọ parọ́ pé owó tẹ́ torí kó fi pè oníkàbáyé wọ́pọ̀ ti kéèyàn ètò ọ̀fẹ́ fún pé ọmọ ti pè ọ́ láyé lọ sọ́dọ̀ àwọn tó ṣe ń tòun ọ̀pọ̀ lọ́dọ̀ náà lọ́dọ̀ wọn. sọ́ba mẹ́rin tí wọ́n jẹ́ olùgboyà akin kí ìjagun tó dùn ọ̀nà ọlọ́run bá wá ọlọ́run tó fi ìdẹ̀ra rẹ̀ àti ṣe níbo tí ọlẹ́ni tó gbójúgbóyà ọjà kí ló fi ìgbójúgbóyà àfihàn ṣe yóò ní wọ ọlọ́run bá mo jagun sójú ọ̀nà wọ ọlọ́run ọba ìlẹ́kẹ̀ láti nínú ipa mi ọlọ́run ní pé ọlọ́run ọba àmọ̀lẹ́kọ̀ọ́ ìbò ṣe torí kó fi pè jagunjagun akin wọ́n sì ti pè ọ́ láyé lọ́sọ̀tàn tó torí ẹ̀ sí kọlọ́ pẹ̀sán rẹ lọ́dọ̀ wọn. ẹlẹ́ẹ̀kẹta wọn mú ní mímọ́ wa ọlọ́run tún fi ìdè láyé náà pété mú gbọ́ láyé dáadáa láyé kò sí ọ ní olùmọ̀ tẹ́gbẹ́ ìmọ̀ rẹ kò háyà kí ló fi mọ rẹ sí. mo ti dé gbá mo ti ta ọ́ka gbogbo ẹ̀ka lẹ̀ ọlọ́run ṣe kó o fi o dé bí ọ̀nà ìfọ̀lẹ̀ pẹ̀ ló o àwọn àbá ti dé o. àbí wò láti fẹ́ sílẹ̀ tó ti gbé ó tó di pé ọ sọ̀rọ̀ báyìí kọ́tà nìkan wọn mo ti jẹ ìbò lẹ̀ fúnra ara rẹ̀ lọ wọn ti yin àfa àbí mẹ́ta bíi mẹ́wàá wọn lè fóònù mọ́lẹ̀ bí ọba sí ogun òkùnkùn làwọn ọba wà wọn bàbá gangan ni mọ̀nà dídé tí wọ́n dé láyé mọ̀nà bàbá bò la àbá tiẹ̀ ti rí àbá má gbọ̀ púpọ̀ bí ìbá ti gbé gbàtẹ́ dé ẹ́ wọ́n á jáde ní ìyẹn sallallahu alaihi wasallam. kódà lómi ìbí tó ti o pé ẹ ẹ wò gba táwọn ọmọ yẹn kí ìbílẹ̀ kan ẹ bí irú orin táwọn ọmọ yẹn fi kí mi ò bá alájà lọ òdìbò ẹ ẹni kí wọ́n kí mi dáadáa sùkàlùmọ̀ kó tó di báàbò ti wá àtàfà àkànfẹ́ káwọn ọmọ sun rárá nígbà tí wọ́n ti wọ́n ní ó ti dàgbò sílẹ̀. bẹ́ẹ̀ náà rí mi lọ́ba ti sun rárá lọ sun rárá lọ fún wọn abẹ́rẹ́ sí ní máa ta àwọn àyà lọ lọ́ba إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان فإنه من سيوان سليمان سيوان بي أما في قلالين توني كي جباتي مولدا لا يباني سيوان ẹmọ ọdún ọba ti ka gbogbo ẹ lọ́wọ́ kalọ̀ ọ̀hún káyà yẹn fún ọ̀hún kalọ̀ tó ń kalọ̀ ó dìgbà tó bá débi iná omi Sulaiman náà wà iná omi bisimilá yẹn wọn máa ń lẹ́kọ̀ọ́ bá wọn tóbi láyé nínú ẹ̀ṣẹ̀ ìbọn rẹ̀ rẹ̀ àbí ẹ̀kọ́ òun ní kíni o ẹ̀kọ́ Sulaiman tó ń sọ̀rọ̀ rẹ̀ gbogbo àwọn oríṣiríṣi bẹ́ẹ̀ wá sí kíni o ọkọ̀ káàkiri. tẹ̀síra àwọn ẹ̀rọ ìjọba àtọ́jú àlùbọ̀lá ẹ̀rọ ìjọba níbi ọkàn kà kò ní fẹ̀yìn fọlọ́ mùsàfà mùsàfà àyà àti ìhò kìíní kàbẹ́ àbẹ́yẹ ìfura ni sẹ́yìn ọlọ́run àwọn èèyàn kan ṣe tó ń bẹ́ẹ̀ ni wọ́n múra àrà tí wọ́n ṣe tó ń jókòó kódà láago mẹ́rin òru báyìí wọ́n ti sọ wọ́n ti sọ sí láti ràwọ́tẹ̀ báyìí onílé orígbogbo ràwọ́tẹ̀ ló ti sọ sí yọmọ sí lalalala káàkiri gbogbo òru. ọlọ́wọ́n ọba ìlú kí ọlá yóò ní ṣe bó o lo ìmọ̀ rẹ kó o fi sọ pé onílímọ̀ ni wọ́n ti rí fún ọlọ́kọ́dọ̀ àwọn tó torí ẹ̀ tó ọ̀nà ọ̀gbẹ̀sán rẹ̀ hákùlá ìsàlàtà àwọn ìran mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ni awùwàlùmọ̀ ìsá àròlé ìmọ̀ náà yọmọ ìgbéyàwó gbogbo ẹni tó kọ̀kọ́ fi lẹ́jọ́ níjọ́ gbèdé lọ́lọ́mọ ti dàbí ẹ̀kọ́ kan wá bẹ́ẹ̀ o. ẹ jẹ́ àti àwọn ìbàdí àti wa ní ìfúnásán lè láì sí ká lọ́kọ̀ tààrà torí kọ́ lọ́hùn lọ́hùn dínú lọ́ọ̀lì. ẹ̀sìn tó máa tó lábàá wọn lóko lọ́hùn ní sìn. wà á múlẹ̀ láha mọ́tòlẹ́sán láhùn dín. ti lọ́hùn lẹ́ni tó sàfọ̀mọ́ àjọ ti fọlọ́ ọlọ́hùn kọ́ ọ̀dí tẹ̀lé látẹ̀rẹ̀ fún àbá náà látẹ̀rẹ̀. ẹ dákun ẹ jẹ́ fọlọ́ nìkan là fún jẹjẹ kọlọ ọmọ ìka láti fún lábẹ́ ẹ̀bẹ̀ láti máa sọ fún wa wípé àní tó bá jẹ́ pé wọ́n ṣèjọ sí fọ́nà onítòótọ́ ìṣòro ọ̀gbọ́dọ̀ bí ọwọ́ ló ti dáa tí ìbá ti mùsùlùmí tẹ́lẹ̀ torí tó bá jẹ́ pé ṣòro ló bí ọwọ́ ló ti dáa torí kí ló fi gbé sílámù rẹ yẹn torí ìṣòro tó yẹn tó kí èsì torí ọlọ́run. tọ́ ọwọ́ wà ní ṣòro kan ọlọ́run wá láwọn níbẹ̀ nípa tẹ̀sílámù ọ̀gbọ̀rọ̀ sọ pé ṣòro ló bí ọwọ́ ló dáa ó sún àyè ìpè pípé pẹ́sì tó yẹ ká ṣe yá àmọ́ ọlọ́run dákùtọ̀ atọ́rọ̀ àforíjì foríjì wa òdòdó gbé sínú gbèsè ayé kò sí mọ̀ pé wọ́n ló yẹ kí n sì. ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀wá ti pé ibi wọ́n bá ti wò pé sòro ti lọ tó ti jẹ́ pé sòro yẹn lásìkò yẹn náà lọ́lọ́ sọ pé yọ lọ àti bàbá ẹni ìbẹ̀lẹ̀ àwọn ti. ìṣòro yìí gbé ìyàwó ọdún Islam wò pé sòro ló jẹ gbàgbà. bẹ́ẹ̀ náà ìṣòro tó gbọdọ̀ pé pé ọgbọ́dọ̀ táyà kápò ní islam lọ síbò mi torí ajẹ́kókò kan náà wọ́n jọ ro òtòrí ọlọ́run àti islam náà ti ṣe tẹ́lẹ̀ sí ayé nígbà tí wàhálà tẹ̀lẹ̀ àwa tẹ̀kìnì ọba kò ní islam nígbà tí òtòrí ọlọ́run ti tẹ̀lẹ̀. gbogbo wa náà gbogbo àwọn kẹta àwọn àti òfin ọgbà rẹ lẹ̀ nílẹ̀ torí ọlọ́run kó fi sọ̀dá kù sí. ó ṣe lẹ́ni tó sàfọ̀mọ́ rẹ̀ fọlọ́ pé torí ọlọ́run òní ṣe torí ẹ̀dá kan ọwọ́ wá tẹ́kà kiri òní tọ ustaz tó láti fẹ́ ti báyìí àtúrí bẹ́ẹ̀ o ọ̀rọ̀ ọ̀run pẹ́ gángan ni wàhálà bẹ́ẹ̀ o tó láti fẹ́ ti tá à ní mú kíní bu ọlọ́nà ti máa lera mi o tiẹ̀ náà ń bọ̀ wọ́n orí rẹ̀ bọ̀ wà láwọn oṣù mọ́ bẹ́ẹ̀ ti fẹ́ kí báyìí ká lọ sọ́dọ̀ ọ̀hún torí ẹ̀ bọ̀. ẹlẹ́tọ̀ ustaz tó irun gbàlágbélẹ̀ yìí o àwọn sísá tí wọ́n sọ pé àti darúgbó yìí wọ́n náà ti dàgbà orí o bàtà bílẹ̀ mi ní ma ra kílùmù ẹ̀ díẹ̀ díẹ̀ báyìí ní ma mi ní ma gbẹ díẹ̀ díẹ̀ ní ma gbẹ fákòlù ní ti fákòlù fún. ẹ̀yin títà ẹ̀fẹ́ ni tó ní irun gbàtọ́ gbádùn kí ọ̀dọ́gbọ́n sí tó gbádùn sọ́wọ́ ní sọ́wọ́ ta oríire ni ẹ̀sìn ni ẹ̀sìn fa oríire tó pọ̀ pẹ̀lú àwọn ọlọ́run sánà wọ̀ bàbá yìí. ẹ má jẹ́ ajẹ́ ni tó ti bá wà náà láwọn wá sí àwọn ọkùnrin lẹ́sìnkù torí káyé ìkéré púpọ̀ kí wọ́n ọkùnrin náà mọ ẹgbẹ́ obìnrin kò sí tọ́fẹ́ kó o ṣe tọ́ da ọfẹ́ máa dín ọkùn nínú ẹ̀sìn ni wọ́n gbà pé yẹn ti obìnrin rere yẹn ti obìnrin tó ń lò ara ó ní ẹ̀wọ̀ òkú ìdílé yín yẹn ó ti fún pọ́ọ̀tù bẹ́ẹ̀ bá tiẹ̀ lé ìró gbogbo ẹ̀ ẹ̀ jù ú. ẹ̀rí ìkàbá ìbí táwọn èèyàn ya ọ̀daràn dé irúgbà ló pè ní òkú ìdílé onídẹ̀ẹ́ bá lè ó ní ẹ̀ jù ú kí ni ìtumọ̀ dúdú rẹ̀ ọyọ̀ títọ́ fìdí kọ́gbẹ́kù kọ́gbẹ́kù kọ́gbẹ́kù ẹlòmíì láti àlẹ́lú rẹ̀ lẹ́nu tẹ láti ìdí gbogbo kọ báyìí yọ ma pẹ́ bọ̀ yọ ma pẹ́ bọ̀ yọ ma pẹ́ bọ̀ yọ ma tọ́ tọ́ tọ́ ti àgbo bí báyìí. abẹ́ rí bẹ́ẹ̀ yọ gbẹ gbogbo gbogbo àgọ́ rẹ̀ lọ́ba yọ gbẹ lọ́gbẹ gbogbo ẹ gbogbo ọdún ìsàlẹ̀ ọdún fún ẹ yọ wà kó tó báyìí yóò tó wá yà tó ti dẹ́gbọ́ síwájú báyìí. ẹlòmíì tó ṣe dẹ́gbọ́ yóò torí àdàmọ́ ọ̀run pẹ̀lú pé kò lè kò lè di dídí gbogbo ẹ̀ wà fún bákan náà wàláì sọ́bí ti fún bákan náà kẹ́fì jọ alba ẹ̀yin náà dọ́gba sí ẹ̀ ẹ̀dá fún ẹja sọ́ra ẹ̀dá fún ẹja ẹja ṣé torí tọ́lọ́ ọba tí ọlá rẹ̀ dàgbà ẹ̀sìn ni o ẹ̀dá fún ẹja tó dáadáa àárọ̀ wa ẹlòmíì láti dídí ó ti gbé láti dè sí báyìí ó ní a ah, tani ọwọ amazon ah, amazon yọwọ yóò gbóònù ẹ wálẹ̀ yóò gbóònù ẹ gidi yóò gbóònù ẹgbẹ́ yìí náà ayọ ah, wà yọwọ abúlá tìbí tìbí yorùbánu lọ́dọ̀ ọtẹ ẹlòmíì báyìí yóò gbẹ báyìí yóò gbẹ lẹgbẹ yìí yóò tún gbẹ lẹgbẹ kejì báyìí yọwọ àti tìrín tẹdì yóò gbé tẹdì wa yóò gbé wa àwọn tó ń di ẹlẹ́sìn wa náà ti bẹ́ẹ̀ báyìí. wọn tẹnu balẹ̀ abẹ́ ẹ̀fọ́ rẹ̀ pé baálẹ̀ ni ẹmọ òsùlùmí wọn kọ́ bá ní orí tẹ̀lé sójà mi níbi àgbẹ̀bẹ̀ níbi kí wọn ojú ọ ọwọ́ tí ọlọ́pàá lọ́wọ́ lọ́ fáànù gbà ọwọ́ tí sójà lọ́wọ́ fáànù gbà ṣé bọ́ọ̀sì kọ́ làwọn iná abọ́ títí wájú títí ìwà ọwọ́ ó ti sàlàyé gbogbo ilé ìka ti sílẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ìsìláàmù ọ̀jọ́ mùsùlùmí lójú àwọn tí wọ́n rí ìsìláàmù lókèrè tí wọ́n fẹ́ wọnú ìsìláàmù wọ́n jẹ́rìí ìsìláàmù wá sí ìsìláàmù wọ́n jẹ́ àwọn àmì ìsìláàmù kọ̀ọ̀kan. sábà tó ti lú àwọn ọ̀pọ̀lọpọ̀ á ti mọ àwọn obìnrin kan lẹ̀ tòkòtò wọlé àti mọ̀ pé pẹ̀lú ra wọn. àbẹ́yìn ìfura mi lórúkọ ọwọ́ àlẹ̀ ṣùgbọ́n tòkòtò kọ̀ ọ́ ẹ̀dá àbàtẹ́já ti torí tọ́lọ̀ ẹ̀dá kò torí tọ́lọ̀ ẹ̀yin obìnrin wá ẹ̀sìn ìtẹ́fẹ́ ti ẹ̀ má ti torí ọkùnrin kankan ọkùnrin lè ṣe ilé ojú kòkòrò lórí ìbẹ nínú ẹsẹ̀ ọlọ́run kẹ ẹ máa yí àníyàn yín padà kí wọn máa kókó pé tí wọn ní í ṣe ìtòrí ọlọ́run ló fẹẹ ṣe ọkùnrin yẹn lè kú tó wà ní tẹsán yẹn máa ní lórí ẹni tí mo kú fẹẹ fi dé náà lọ yìí lórí káfí nítorí tọ́lọ́run ni o ṣe pàtàkì púpọ̀. bákan náà òun náà wá ní gbogbo àwọn ìjọsìn wa pátá tá a máa ṣe ẹlòmíì wo ṣòkòtò ara rẹ̀ ó wo ṣòkòtò ní a ibi tá à ń lọ lọ́tẹ̀ yìí ọyọ kí a kéèyàn owó bíbẹ̀ ṣe rí wọn wá lọ rán ṣòkòtò ó ti tayọ òkè kúkú tẹ o bí àní kúkú tẹ lọ́wọ́ díẹ̀ ló kú ìdí sálẹ̀ ẹ̀ ẹlòmíì ti ọmọ ọmọ ìwà yẹn wò débi débi jẹ yọ wàrà ta tòkòtò létí báyìí ẹ wà ní yọ àta pété lẹ́gbẹ̀ẹ́ yìí yọ ta pété lókè lẹ́gbẹ̀ẹ́ báyìí yọ dàbí èdè kò kọtayọ rẹ àwọn èèyàn mọ ọgbọ́n dábírọ lọba ti débi tó ní fún àwọn àtọwọ yẹn lọpọ bẹ́ẹ̀ lọyà tún yẹyẹ sílẹ̀ káàkáà káà ó ti jọ wọn ẹ ní mọ ibi tẹ kàtí tẹ kàtí lóra ìfún wọn àwọn bàtú sí lákòókò ẹgbẹ ẹbẹ tẹ ẹbẹ sọ pé ilé ìtara kúkú tẹ tẹ ẹbẹ ìnámalẹ àmàlù mi lè yá ẹ jẹ kó mọ wá kan bó la tẹ wá sóru ju ni àníṣe ní isratul mu'min ìlọdì mùmìnì àǹtàkùtàkì ní ọjà sàkàyìn ní kó dé dájú ojúkú rẹ ní ọwọ́ àti màkó lè sí yẹn tó jẹ́ pé ló jẹ́ pọ́nbélé ojúlówó èyí tó jẹ́ pé ọwọ́ àtẹ̀ jẹ́ pé gbàgbọ́ lọ ọlẹ̀ pátápátá ìkọ́ wà lókè ìlú kò sẹ́ wo tẹ̀jọba kò tẹ̀jọ mọ́ ni pé kókó sẹ̀ lọ́wọ́ ní ìkàkà kò tẹ̀ ní ìdíje bí ìjọba mú wọn pé kó fi ṣòkòtò sí tọ́kì tẹ́tẹ̀ rárá o wọn sọ bẹ́ẹ̀ sọ wọ inú fọ́ọ̀mù ẹ̀wọ̀ bó ti yẹ kọ́ wọ ẹlẹ́kọ̀ọ́jà ti pẹ̀lẹ́ ọgbọ́n oríṣiríṣi ẹ pé àfa ẹwọ wọn fẹ́ wọn pé wọn gba káàmù pé wọn fẹ́ fẹ́ yín náà tẹ́lẹ̀ mi ah, wọ́n fẹ́ fẹ́ yín wọ́n fẹ́ yín pẹ́ ayé ọ̀fẹ́ máa fi ọtí ẹ̀yẹ tó bá yín wọ́n fẹ́ máa fẹ́ yín ẹ̀yẹ wọn tó ní sòkòtò yín ti lo kejú à ẹ máa fà wálẹ̀ díẹ̀ díẹ̀ à wọn ni pé yé òrékè mi arẹwà mi à ah, kí ló wọ́n fẹ́ eléyìí dẹ́kun léèkì tó ti gé kù sọ́wọ́ àlọ́ fún àkàrà máa ń sálẹ̀ sí àbá àkàrà rẹ tó ti jẹ́kù tọ́wọ́ wa létí ó tún sọmọ náà sálẹ̀ ó ní sọ tẹ̀lẹ̀ ní pé Mr. Sauda. ó mo ti délé bẹ́ẹ̀ inṣàlá I promise you àwọn èsì mo máa rán nìsín surprise two thousand and three nineteen one two four kò sí báyìí surprise orí ìwú òyìn ó ní àlọ́ sí pọ́tọ́ lónìí báyìí wòmí látòkè kalẹ̀ ẹtẹtẹ sọ̀rọ̀ ẹtẹtẹ sọ̀rọ̀ ṣèyíkọ́ náà nìyẹn ṣèyíkọ́ náà tó wá ní ìlú tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ètùbìnrin ètùbìnrin obìnrin tó dáa yọmọ fún ọkọ tó fẹ́ fẹ́ yọ kù lọ́wọ́ yọ kù lápá yọ ràn lọ lórí ibi àwọn ní yóò ti máa dàgbà sókè ti dáadáa ló ti máa dàgbà sókè ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó wà á fẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ wà á fẹ́ sí bàtà ṣubú ni kẹlukẹlu ni owó materialism lọ́pọ̀lọpọ̀ wọ́n tún wá fi tọ́ wọ́n sì máa sọ owó tó máa gbé owó owó ní kíní mà owó lóbìnrin mà wọ́n tún wá sọ débi pé ẹlòmíì nù wọn kan tó bá bolú rí transforma wọ́n ló lè mú. ẹ̀sìn ni ẹjẹ́ àmọ́ wọn máa ẹ̀sìn ní kẹ́ẹ̀ mà olùgbogbo rí fẹ́ẹ́ kẹ́ẹ̀ mà bá ní ẹ̀sìn tẹ́ gbàgbẹ́sìn àìmọye nǹkan lọ́wọ́ ọ̀bà ìlẹ̀kẹ̀ lọ́gbà ọ̀gá orí bọ́lá wọn tó fi ni pé fún yín lọ́kànbalẹ̀ lórí ọkọ̀ tẹ̀ báwọ̀ owó lè di kankan owó owó nílùú ìbàdàn wa bẹ̀ ọ́ ẹnìkan tó di alásùnmọ́ wa ó níyàwó nínú ilé kan títà ìyàwó rẹ̀ yẹn ẹni tó ń fẹ́ ẹni ayé yìí títà iná sì ní ayé yìí tòkòtò nǹkan kan gbogbo ẹni wọ̀ títà ìwọ̀n dèrè báàbò wọn ti gbá wọn sáwọ báyìí wọn tó yóò tó wọn sọ pé kí ló wá sí aṣọ ọkọ kínníkínní kínní kan òun bóun ṣe wò ó bóun ṣe wà kínní. èyí ẹ̀ ti bàbá sọ̀rọ̀ sọ́mọ́ làálà o wọ́n fi wá tẹ̀lé ra wa ní o tó kálukú wáyé wá sí ọ̀tọ̀ọ̀tọ̀ ntẹ́yìn wáyé wá sí ntẹ́yìn olùkọ́ wáyé wá sí lẹ́sìn ntẹ́yìn wáyé wá sí ìmọ̀ sí ìmọ̀ ìtọ́kọ yín fẹ́ ìtọ́kọ tèmi náà fẹ́ ọba láti táwa sí. wọn kálukú ọmọ ẹ̀ lọ́sọ̀kọ́ máa ń pè é bá kàn mí o kí ìpàdé ìgbà aburú tẹ̀sí lọ ní títí tó tẹ̀sí wá sí aburú tí ń tẹ̀ pé ìwọ. ọlọ́sì kí ọkọ ẹni táwọn yẹn yan ẹni àkọ́kọ́ ìwọ́n ni. náà ti yọ̀tọ̀ mi yọ̀mọ̀ ti yọ̀tọ̀ mi. ọkọ eléyìí ni alibáńdé kò sí ìgbà dání. wọ́n sábà yìí pé tó àbáhná wà àbáhná ló ìkòlì dá wọ́n ti ń bá lọ nù. àti ọlọ́run ọba tí ọlá rẹ̀ tóbi jùlọ ó lórí tí máa ń ṣe fún yàn ọlá ìfihàn bá tó tẹ̀sí kó dàbò ní náírà lọ. ọkọ̀ táwọn yìí ọkọ̀ tàkọ́kọ́ wàá padà di ọ̀mù ti gbà ọgbà títí bí ọba ti di aago mọ́kànlá sí mọ́kànlá àbọ̀ sí méjìlá aago ńláńlá pátá ó tún lárí wọlé wọn ò sì gbéyàwó padà tó sílẹ̀ tọ́ba ti sílẹ̀kùn sábà yìí nínú ilé ara rẹ̀ tọ́kọ́ tó sí ara rẹ̀ báyìí gbogbo ẹ̀ pàdé ẹ̀ kánà ní kó ní kó tó bẹ̀ tó fẹ́ kálẹ̀ káàbọ̀ sí lára ní ìlú oúnjẹ yìí ọ̀dọ̀. ní ìdájú kùtù báyìí ó ti gbé ọtí dúró kó kálí ojú jáde lọ. àbúrò wọlé yọkan lọ́pẹ́ ìmọ̀ ẹ̀sìn wọ ẹ̀kún ní káàdì. àti mi kí ló dé? kí ló dé tẹ̀ ṣùgbọ́n àti mi ká ní ká ńlọ́bọ ọ̀ bàlágbàjà kọ́ tí wọ́n láwọn ọ̀fẹ́ yín wọ́n yìí ńlọ́bọ ibi wà fúlọ̀ mi mò ń wó yín nìyí ọkàn tiẹ̀ balẹ̀ ọkàn rẹ̀ pa owó ọkàn owó balẹ̀ bàlágbàjà ọtí ni ọ̀ àǹtí ọ̀ọ̀ ọ̀ ọtí báwo ìbí tọkọ yín bẹ́ẹ̀ nìyí ọ̀. yọọ ma náwó fún ìfowó yẹn owó tó tó owó ní ìdí kalẹ̀ fún òun ṣùgbọ́n owó yẹn ò fi kankan fún òun. torí ẹ̀dá kan ẹ̀dá àwọn obìnrin ẹni tó nínú ẹ̀sìn oníkẹ́sẹ́ wà láyé lórí rẹ̀. arẹ́gbẹ́ ọ̀rọ̀ lásán ló wò torí ọlọ́run ṣe nǹkan yẹn tó bá jẹ́ pọ̀rọ̀ tó bá kú lọ́wọ́ táwa tá a ti jọkùnrin náà ẹ má jẹ ẹjẹ pé ọ̀rọ̀ láti tàn án wọn ò torí Ọlọ́run tó kíni o wọn ò torí ẹ̀jẹ̀ wa. gbogbo tá a bá ṣe kàṣẹ ní mọ́kùnrin sí ilẹ̀ láwùjọ sí lẹ́ni tí a ṣe àfọ̀mọ́ rẹ̀ fún Ọlọ́run wa sọ̀rọ̀ náà lọ́wọ́ ọ̀tá a máa ṣe bẹ́ẹ̀ wọ́n lọ kárí hàn káfíńrún kódà sí gbogbo àwọn agbọ́mọ́sà àwọn aláyà tó lé àwọn tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ àwọn aláìfowórí àwọn kèké kódà fọkàn wọn kọ á fi láàbù wọn pẹni tá fún olóhùn ọba àti ẹni kankan gbogbo ọ̀nà tá a gbà tá a fi ṣe nǹkan ká fi ojú rere wọn wọ́n ti àgbójú wo bẹ́ẹ̀ káì ẹ̀dí wa nú ẹ sọ pé mọ́tò bẹ̀rọ ìdí kò bọ́ọ̀dà lẹ́kọ̀ọ́ bọ́ọ̀dà ẹ kú pẹ̀lú ẹ kú tẹ̀ yìí ti bínú yín ẹ kú ti bínú ti bínú ni ọlọ́run nìkan láwọn ò láti jọ tó wá gbogbo ọ̀nà oríṣiríṣi wọn máa dá ẹ̀ẹ́n tó sáwọn fóun bàbá rẹ sàǹgbó níṣẹ́lẹ̀ lòun ẹni tó bá ti jẹ́ ọlẹ́yà yín kò wọ́n wà àwọn tó sọdún ìjọ àwọn náà bá ń tètè wọn ìdíkọ ọkàn wájú òun lásán náà ni òun ò òun ti mà kó òní jẹ láwàlé òun ìní wa tòmó ti mà kó òní wa òun ti mà kó òní jẹ ìdáta ti tẹ dábìtà yé bẹ òfin rántẹ o sílẹ̀ lásìkò yìí gbogbo àwọn ọ̀nà oríṣiríṣi ọ̀nà ẹ̀ lọ wọ́n fẹ́ máa sọ láti ní kó nípa ẹ̀ sílẹ̀ wọn wọ́n bá rí bí ọgbọ́n gbogbogbò ẹ̀ iná máa dì wọ́n. ẹni tí inú bá ń bí wẹ́ọ́kọ́ wà kátó o tí inú ń bí ọ borí lágbàná ni o bó orí gàǹgà ọ bó sùn. a máa gbé kódà káwọn aláìgbàgbọ́ ọkàn wọn kọ́ báwọn fẹ́ ká ṣe á tẹ̀sí ọlọ́run á sì dé torí ọlọ́run bá ti ọ̀dà rẹ̀ lájú hadith àti tọ́gbà hadith wa oní abdullahi ibn zubair radiyallahu ta'ala anhu gbólóhùn tó wà ń bẹ pé wala na'budu illa iyyah sáré òníyá o yẹn ni pé ìjọsìn wa maqsuratun 'ala Allah ta'ala ọlọ́ọ̀ni kẹlá ti fún ghayru mutajawizin 'anhu onítayọ̀ tọ́lọ̀ gbólóhùn lọ́wọ́ nẹ́ẹ̀mà ayé an-ni'matu adh-dhahiratu wal-batinah ìdẹ̀ra tó fojú àti tọ́pamọ́ ọlọ́ọ̀lónìí ọlọ́run táwọn ẹ̀jẹ̀ ra fún wa táwọn ọdún gbàgbàgbàgbà báyìí táwọn ọ̀pẹ ọlọ́run ti dẹ̀ra fún lágbájá àwọn ìdẹ̀ra tó pamọ́ tó wà nínú sísí ni òkú tó ń bẹ táwọn òdùn mà kọ́ lọ́n ti fún wa pẹ́pẹ́ ń bàtí kọ̀ọ̀kan rẹ̀ bá ń tún hàn láwọn ọ̀pọ̀ lọ́n ti fún wa ọlọ́run ọba lónìí. wàbí kásìrì ní ìmọ̀ àánú eh, ma ànyàmà bíi nìmírí ọba yẹn pé ní ìmọ̀ pẹ̀lú nùnú àti nàámà bẹ tó wà nàámà tí kánú bí ha fàkìlì nàámà bẹ nàámà bẹ. ẹ̀yin tọ́nà ọba ti fún wọn tọ́ba yẹ pé pẹ̀lú kẹsàn-án nínú àrísìkì ìjẹ́ imú àti dúkìá àti tọ́yàtọ̀ sí. ṣùgbọ́n àmà bí fàkìlì ha pé nàámà. فهو فهي المسرة الدنو والفرح وطيب العيش لم تدع ونتم النعمة abẹ́ẹ̀fẹ́ kọ́ ni ó lè ní àmàtì abẹ́ẹ̀rí bẹ́ẹ̀ kọ́mọ nílé fún kọ́lílà tọ́. kọ́lùhù wọlé àwọn olùkọ́sù sí ọlọ́lá ṣe ayé fi kúlì ṣe ìdíbi gbogbo nǹkan olùkọ́ lọ́sọ pé wọ́n lọ́sọ lọ́lọ́ fàdúrà àbí òun ló ní àti lọ́lá gbọ́dọ̀ sọ pé ọ̀làkùnsáná wọlé hasan ẹ̀yìn tọ́da yẹ́sùmúlò àníwá aliham wọlmọ́nì wọ́ṣọ́kù ó gbogbo ìran ọpẹ́ sínú ẹ̀yìn àtidúpẹ́ náà bákan náà bákan náà wọ́sánà àlọ́ wọ́tánà ọ̀hálàláhi tààlà kúlùhù hasanu gbogbo ẹ̀yìn ọlọ́run dáadáa ni wà ẹ̀ńdàm yóò sọ kò bí hasan kódà bọ́ sọ pé sanáwó ni hasan tó sọ pé sanáwó lásán dáadáa lẹ́yìn ọlọ́run ẹnu mọ pé tọ́ka wọ ni pé ìtọ́lọ̀ fi ròyìn ara rẹ̀ ìtọ́lọ̀ fi gbẹ̀yìn fún ara rẹ̀ sádẹ́bí fi gbẹ̀yìn fún òní kí wọn náà fi gbẹ̀yìn fún má wàá lọ fún kankankan nínú àwọn ìròyìn àbùkù kó lọ fẹ́ẹ́ fi fọ́lọ́run bá ọlọ́run mọ́ kàngàkàngà kò bẹ́ẹ̀ ó sì tayọ gbogbo àwọn ìròyìn àbùkù táwọn ẹ̀dá lè máa fi wọ̀lùmùrọ́dù bíi di àtẹ̀wòhì ìsọ́gbà lérò pẹ̀lú káṣí àfọ̀mọ́ ìjọsìn fọlọ́n oníkéde òkè fọlọ́n lọ́kà tuntun ó sọ lọ́n lọ́kà tuntun ní gbogbo tẹ̀rẹ̀ tó ń ti fọlọ́ àwọn tẹ́tù fi ń wá ojúlére ọlọ́run yẹn ó sọ lọ́n ní ká tuntun lẹ́yìn tó ti pé náà lọ́mọ àti lọ́ọ̀bì ẹ̀kú lọ́mọ lọ́kà tuntun lórí ìjọsìn tọ́ọ̀bà ti mọ lọ́kà tuntun nǹkan tẹ́lẹ̀ wọ́n lọ́kà rí kọ́ọ̀nù náà mọ̀kùlẹ́sí náà ti dìínà lìlá tó ti bá a sọ pé ọlọ́run ọ̀ka tó tóbi kò pé méjì kò pé mẹ́ta lẹ́nu bá sọ pé igi bẹ ọ̀pẹ bẹ odò wà èrè wà ọbàtálá wà ọbàtàtà wà Ṣàngó wà Olókun wà àbí ẹ̀kọ́ ni orí tìrìtìrìtìrì ti ọkà àwọn ọlọ́run gbogbo àwọn ọlọ́run àwọn ìbò rẹ̀ ti fẹ́ tọ́ lẹ́yọ̀ náà gbogbo wọn ò lè lẹ́yọ̀ kan rárá ọlọ́run kan tuntun ní bẹ̀tẹ́lẹ̀ àwọn yìí ọlọ́run ìrẹ́gbẹ̀ gbogbo yìí. torí gbogbo bá àtẹwé ní ìtẹ bá bẹ̀rẹ̀ sí ní mú pé gbogbo àwọn orúkọ tí Yorùbá dá lọ wọn máa ń wá lè wọlé ọkọ kan tẹ́ẹ̀bà fi ṣe sọ mẹ́ta ọ̀nà òpin kí lọ bàtà lálẹ́ òkú kí lọ bàtà àtà kí ló ta alẹ́ kí ló ta ọkọ àbí ẹ̀ka lè máa bọ́ kí ni sàmọ́nà àbí bẹ́ẹ̀ kọ́ ni kí lè gbére kí lè jèrè kí ni wí kí ló tọ̀ ìnìyí ẹ̀ ilà àtìmáhùn. سميتموها أنتم وآباؤكم ما أنزل الله في أنفسكم يا أنا بابا إلى البلد أكيد الروي إلى ọlọ́run kọ́ lọ́ọ́ sàrúdì àdé kankan lẹ́ pa yín. ó ti tó wa pé gbogbo nǹkan aburú aburú ni gbogbo tó bá ti yàtọ̀ sọ́lọ́ ọba ilé kí ọlá òkú ni àánú ni ọmọdé àtọ́ra wa ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni kò méjì kò mẹ́ta tí wọ́n bá wa sọ bẹ́ẹ̀ tó ń pọ́n wọ́n ti wá mọ̀ ọ́ pé ọmọlé àfa yẹn tó ọba sọ pé àfa ọlọ́run ló lè dé ipa àtàgbọ́ ọ̀ka kí ló dé kí ló dé tó ẹgbẹ́ ọlọ́run ló lè dé nìkan ní wí wọ́n tẹ àtàgbọ́ náà wò á òfò ní Ṣàngó mu òfò ní Ṣàngó tẹbí Ṣàngó táwọn kan láwọn láwọn sìn wọn lára sá ẹwùjọ tọlọ ti dára ni tẹsán kó sọmọ Yorùbá kọlẹ pé ǹjẹ́ Yorùbá bẹ̀rẹ̀ pé ayé náà àwa lọ ka suratul Baqara ká gbọ́ bọ́lá òfin sọ suratul Ra'd tó tún bẹ subhanallah òdìdí sùúrọ̀ ọlọ́sọ̀ kalẹ̀ sẹ́yìn yorùbá lẹ́wọ́ adìyẹ yorùbá jẹ́ pé wàhálà ìwà pọ̀ lọ́nà bá wa sára tó ní kó mú ẹnìkan wọn wà ní àgóló tẹkínì kan wọn gbà yán àwọn gbà kú wọn gbà ẹran yóò gbòdó yóò gbà gbogbo nǹkan lórí tìrìtì ọgbà wá fífi táwùsì àwọn tó gbó. Adé adé kan adé adé wọ́n tún náà pàtí ìsàlẹ̀ àpapọ̀ ìsàgbó kan ni. Tẹ́lẹ̀ yìí ò lè súnmọ́ ni. Tó ti tó méjì ládùúgbò ìsàlẹ̀ tó ti tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ táwọn èèyàn wa àwọn àbúrò bíi àti ìgbésí ni wàhálà. Ẹni ẹbí lẹ̀ bẹ́ẹ̀ ó tó ọ̀làkùn tó gbé látàlẹ́. Èèyàn wọlú yàn mọ́lẹ̀. Kò wá lè dìde ẹ̀ wá ní tó bá tọ̀ lálẹ́ tó wá gbé. Ẹni kọ́ dájú ayé àlàmì ìyàrá ẹ eh, abara bí irú yẹ ọmọ ẹdẹ nìyà ókè ẹbọ nìtọ ọbọ nìtọ ọkà ẹ kárí eléyìí pé òsè mùsùlùmí ẹgbẹ ìtọjẹ mùsùlùmí sálẹ jọ òun sì yẹ gbogbo ó tún ṣẹlẹ̀ tó ti tó ti bíbá iná àwọn àbúrò jẹ àná kò sí wàhálà kankan wọn ṣe ẹni àpapọ̀ sàgbó ni àbíkọ́ wa tẹ̀sán sàgbó kọ̀ ọ̀yà ni. ọmọ sọ pé àbọ̀ ọlọ́run ló lè dé ikọ̀ ọlọ́run lọ́ka ẹ̀dá ò tó bẹ́ẹ̀ inú wa máa bí wọn títí ní ti àbá yìí náà tí ọ̀fẹ́ káwọn ọjọ́ wọn ni tí ọ̀gbà báyé ń bẹ ni ẹ báyé hàn án nǹkan ọmọ ya afghanistan lọ yẹn wọn láwọn sá títà títà títà títà tí gbogbo kí ni lò náà kí ni fi sàkàrà wọn ti di òdòwò wọn láwọn ìlọ òdòwò káàkiri ọmọ inú ilé kan náà bá yẹ ẹ máa sàtọ́ máa lé àbáńdẹ wọn rárá wọn rárá wọn rárá wọn èèyàn wọn á wò tíkítíkí ah kò lè kó kò lè kó sí láyé mọ́ tí ọba wà láyé àkẹ́rọ̀ lọ́yọ́ wà kólókó ló tún wá sọ́ọ̀kù ẹ̀jẹ̀ jẹ́ rẹ̀ wọ́rọ̀ lè. ìkànnì wa ni pé ah ọyẹ kí wàá jẹ́ kótó àwọn àbá ilé yìí ó bì tì báyìí. àwọn náwó àwọn náwó àlà àwọn náwó àwọn tẹ gbogbo ẹ̀ òkú náà lọ́nà ọba ilé tó láti ó ti dé báwọn. wọn náà bọ́ lọ́n tó o wọn náà bọ́lọ̀ ń tó bàbá ti tó dáadáa pẹ̀lú ọlọ́run ọba ìdíje ọlá tí wọ́n bá tà sí ọtọ́ bá wọ ọlọ́run yóò segin ní yọràn ìrọ̀ náà bẹ̀ẹ̀ gbẹ́kan sọ pé yíbẹ̀ o ọ̀ yíbẹ̀ o ọ̀ wọ́n ti rúbọ o wọ́n ti rúbọ o. ìtọ́wà lọ ẹ̀mí ẹ̀kọ́ ọ̀pá kọ́lọ̀ ló lè ṣe kalẹ̀. ẹ dàpọ̀ ẹjẹ́ àwọn sáǹsì gbogbo wa gbogbo ẹgbẹ́ gbogbo àwọn àti pẹ̀lú a máa lọ sọ pé bírí lójú rí mú bíríbírí lójú sí rí mú bọ̀ọ̀bọ̀ báyìí òun làgùtà òun ságùtà lòun ni. oní ẹ ọwọ́ tẹ́lẹ́bìrì kìí bá fi dànù níbi ìpamọ́ra ẹlẹ́bìrì kìí ni wọ́n. gbogbo àwọn nǹkan wọ̀nyí ọ̀jọ́ ra wọn ẹ wá wá káwí ni wọ́n lọ́ọ̀yà àwọn ìrántí tó ti dùn rántí wa ni àwọn ọ̀rọ̀ tó ní kìmí tó lóòrìn náà làwọn gbólóhùn síbẹ̀ jẹ́ wọ́n gbóògùn ló. ẹjọ́ kele yìí ló tó wa ẹjọ́ tó wa torí pẹ́ni tó fún wa àtọ́jẹ́ pẹ̀lú màdúró pọ̀ olótìtọ́ ni olódodo ẹni tá a mọ̀ ọ́ ẹ̀ṣọ́ dodo ni kò síbi kankan táwọn ti fún ọ̀kẹ́fín rọ́ọ̀tì kó tó di òtítẹ́ rẹ̀ kó tó dà níbi wọn ọ̀kẹ́fín fún lórí challenge ni nínú ìpèníjà tó wáyé ni ṣé ẹ ti mọ̀ lónírọ́ síwájú kó tó máa sọ pé ànábì lòun ní àwọn ọ̀bárùn-ún kátó wá pé bàtí fún wájú òṣìṣẹ́ wàá tí lọ kankan lọ́wọ́ rẹ̀ alihamudulilayi ní ọ̀fẹ́ rẹ̀ eléyìí tó ń wá fáwa ètò wa oúnjẹ wa ọkàn wa ni a ti àbọ̀mọ́ ìjọsìn fọlọ́wọ́n bá nìkan tó tó kó dà bó ti òkè ní ó bí àwọn kò bá bó ti òkè ní ó bí wọn tó a ní wo ìbínú wọn láti fi ọ̀dà ẹni tó fẹ́ ṣẹlẹ̀ nìyẹn ọ̀dà ẹ̀jẹ̀ káàdà kára máa lẹ̀ ìjára máa lẹ̀ ìjára máa lẹ̀ wọn ní tiwa wọn ló ti ń gbóná jù wọn ló ti ń gbóná jù àwọn yàrá tó fẹ́ máa tọ́ máa kó tẹ̀rín jù ó ti tutù ó ti tẹ̀rín gidi jù ẹ̀ẹ́dì àmọ́ tẹ̀rín kò gbóná kò tẹ̀sí nìkan ṣùgbọ́n yóò kìlọ̀ síbi tútù rárá o jẹ́ka balance ní sẹ̀rí ẹ̀fúlà ọlọ́ni wọ́n kẹ́sì àríkẹ́ ti àrùn náà fún mọ́tán wàtàkọ́ tó ìtàkùn o ò ní wo gbóná àwọn èèyàn tó gbóná tí wọ́n pèlú gbóná tí èsì kò tutù ní gidi nínú ẹ̀sìn tó wò nìyẹn tòlẹ́sì gbé ní ìyá àbùkalẹ̀ ojú òsùn wọn kalẹ̀ ẹ máa wà ní sọ́lá tó sókè bí máàmù mi bá kàtẹ́ mi àwọn yọ̀gbẹ́ àbọ̀ òde ń fẹ́ jù ó sáté ní ma òde kẹlẹ́ àlẹ́ ó ní àhà àbọ̀ òde fẹ́ jù ẹgbọ́n tó wọn wọ́n sọ pé àyè ah, kan fún ẹ̀ ń kẹ́tù báyìí báyìí ká máa bá yẹ yí bí bàbá yí ká máa bá gbà yí ẹ̀yin táyé bá yí bí ọba ṣe kéwì bí ọba bá yé bí ọba gbà yí irú ẹ̀rọ ẹ̀yọ́ gbà gbà lọ ìwọ́ tó ń bá yí náà lọ tẹ̀lé lọ àbí ẹ̀wọ̀ mathematics àwọn yẹn wọ́n lẹ́nu tí ọba yé yí yọ gbà gbà yóò ṣe bá lọ ìbò ń dún tiẹ̀ kọ́ báyìí ìwọ́ tó ń bá yí náà lọ ń bá ṣe kiri lọ ń bá gbà lọ. sàwábì tún bẹnu ẹ̀sìn ọlọ́run àwọn nǹkan tó fẹsẹ̀ múlẹ̀ bó ti wà náà ẹ̀ lé yí láti tẹ́ ẹ̀mí rẹ̀ ní kankan tẹ́ fẹ́ yí ìdájọ́ náà bá padà lórí. a fura yìí pé líle koko tí wọ́n ní ó léwu gbígbóná tí wọ́n ló gbóná jù tí ó gbóná jù nínú òfin ẹ̀sìn tọ́ba gbóná jù nínú òfin kò lówó ni wọ́n fi àtẹ̀yìn láti sọ̀rọ̀ sọ pé hẹ́lẹ́kẹ̀lì mùtànàfẹ́rún hẹ́lẹ́kẹ̀lì mùtànàfẹ́rún hẹ́lẹ́kẹ̀lì mùtànàfẹ́rún àwọn aláṣẹlẹ kan àwọn aláṣẹjù àwọn aláṣẹkóró àwọn aláṣẹ ahọ́kẹ́gún àwọn àwọn tí wọ́n mẹ́sìn lè kókókó ọlọ́run wọn ti pa àbíkúsọ́lá àdẹ́sọ́lá sọ pé wọ́n ti pa fún ìwé ẹ̀lẹ́mẹ̀ta. bẹ́ẹ̀ sì ni àdẹ́sọ́lá sọ pé ẹnì kankan lẹ́yìn iṣẹ́ tẹ̀ nínú ahadun illa ghalaba ẹnì kan ní mẹ́tì lè kókó àbí tẹ̀sán ògbó yẹ. báyìí ní sọ́lá ti sọ fún wa. ṣùgbọ́n kápẹ́kì bá ti ṣe fẹ́ẹ̀tì lólóle àwọn ni wọ́n fi pẹ̀lú ra wọn sọ ọ̀sọ̀ra o. orí tí wọ́n wà wọn ni pé ìkọ́jẹ́ pé ṣùgbọ́n táyà pẹ̀sì ló ló lè a àjọpọ̀ ọ̀sọ̀rọ̀ àbẹ̀. ọ wà ní ìwọ̀ntúnwọ̀ntún tọ́lọ̀ ń gbé wa tú. sẹ́ǹpá ti sọ fún wa lọ́pọ̀lọpọ̀ pé ìwọ̀ntúnwọ̀ntún kí la ló ti dé lára wa bí okun ṣòkòtò òní wọ̀sàtúnyà wa ti rí tọ́ ọba panu báyìí tọ́ panu rẹ̀ tọ́ wa mú okun ṣòkòtò tó le káyìn ọba sọ núlẹ̀ tẹ̀bí ọgbàdújọ́ máa ẹ sọ̀rọ̀ ẹ̀yẹ́ ìyọkùnrin lẹ́ẹ̀mọ̀ yẹn jù ọ̀pánu báyìí ọwọ́ akún bẹ́ẹ̀ tiẹ̀ lá ihò yẹn ó ti bọ̀ ọwọ́ akọkùnlẹ̀ ọ̀dájú pé ọgbà náà ní bẹ́ẹ̀ni tó mẹ́sùn lé gbogbo ti ní gbádùn ìgbésí ayé rẹ̀ wọ́n ní omi ti di gbogbo gbogbo náà wọ́n ní àbíyà ọjà máa rọ káàkiri bọ́ lẹ́nu ká bọ́ ọ̀rọ̀ sí mo rò pé yẹn ọ̀yà o ò ti gbọ́dọ̀ dúró. tó kí wá wàhálà tiẹ̀ ṣe wàhálà tiẹ̀ ẹni mẹlòmíì ọpẹran kọmọ bí ó ti ṣe mọ bóòlù súnà torí oṣù tẹsán tó bá pẹrun ó ní ni bóòlù ti wá sọ pé báyìí ló ti wá dé o ọyá máa wá dààmú ara rẹ kọ́ máa wá wá gbogbo àwọn àlọ́ àpamọ́ kan kankan sí èsì bẹ́ẹ̀ ẹ bá ti lé òun náà wàá máa wọ ọ̀nà àbáyọ kan pé tí kì í yìí ah mo mọ̀ tún ti fi sápẹ́ múra mi bẹ́ẹ̀ kò ní tún lè dé mọ́. ìyẹn láti sọ̀ra. bẹ́ẹ̀ náà wá ní ó kú ṣòkòtò rẹ̀ ọ̀nà ikú dáadáa báyìí wọn kù ikú rẹ̀ náà ọwọ́ àti ọwọ́ ara tádìẹ̀ ọba tẹ̀ kú padà ọdún àti pé ṣòkòtò ọmọ tẹ̀lé rẹ̀ àbí ẹ̀kọ́ ni yóò náà tún bá tún òun náà lè gbádùn àbíjọ́ bàbá ọkọ̀ kú ṣòkòtò lókun àárò ní ọmọ tètè ìdè sí ìtọ́jú alẹ́ rẹ̀ ṣùgbọ́n bí kùn rẹ̀ ti wà ọ̀rọ̀ la ti bílẹ̀ ọwọ́ ara ta ọwọ́ fún òkú yẹn gbàtó fún kó o ní kó ní ìgbérù tilẹ̀ lára ọwọ́ ọkọ̀jú wẹ̀ pa sẹ́mi pé arótúnyà bí òní túnyà ọ̀là àrótú ọ̀ mọ̀tàkéyà nù ìwọ́tọ́ra jẹ́ okùn tòkòtò rẹ̀ tí ọ̀tọ̀ ètò tí ò lé ju ìwọ́lọ́wọ́ àwọn tàkéyà àmọ́ wọ́n tó tó le dán tó tó apánú ọmọ pé nǹkan bẹ́ẹ̀ o lè dìrìn láti bí ìsìta mọ́sálásí ní ọ̀tún ti máa pe a inú ìdá ti ọkọ ọbẹ̀ ti ọkọ o àkórè yìí o lè rí rọrùn ọláì kò sí rọrùn bẹ́ẹ̀ torí àní wo pé sáyé ní sọ pé ó le táwọn òpin sẹ́sìn lọ sọ pé ó le sáyé ní sọ pé ó tutù jù abẹ́sì lọ sọ pé ó tutù jù sáyé lọ sọ pé ó ti wà níwọ̀ntúnwọ̀ntún abẹ́sì lọ sọ pé ó ti wà wọ̀ntúnwọ̀ntún tẹ̀sí láàmú àní mùtàyé torí pé ayé ọ̀fẹ́ ká sí náà tẹ́lẹ̀. afakọmọdé ti kọlọ tí ọlá rẹ gbàgbọ́ kódà báwọn aláìgbàgbọ́ kódà bí wọn fẹ́ wọn ti kọ̀ wọn làwọn ò ní gbà nígbà tá a tó ní wọn dé torí Ọlọ́run bàtà ń sẹ́yìn láti kí ni wọn náà láti máa ṣe lọ. àbí Allah subhanahu wa ta'ala kọlọ kó ti àná pé láti sọ ọmọ wa. ní ẹnu ìgbà tá a bẹ̀rẹ̀ yìí àwọn èèyàn ń sáńdà kódà láti àárọ̀ ẹnìkan pé mi lánàá náà fi hàn àná làwọn ká dé nínú oṣù ah, tọ́ba jẹ́ kí oṣù tí sọ̀tọ́ọ̀nù ká o sẹ́gun làwọn kà lánàá láàárọ̀ yìí ẹnìkan náà tún ti pè mí lékè o àwọn pé òní ní nine but ẹnìkan sọ fún un pé tọ́ba jẹ́ kí èyí sọ̀tọ́ọ̀nù ká yàtọ̀ sí èyí sọ̀tọ́ọ̀nù ọ̀ka ẹni ah, ẹ tó bẹ̀rẹ̀ ká ewu tún ní èyí sọ̀tọ́ọ̀nù ọ̀ka kì í tiẹ̀ bá ti tẹ̀ lọ sí. ètò ọ̀dà wa lójú nínú òǹkà sultan òǹkàlùkù wa náà tó báyìí fún ọba máa ń tẹ́ǹdì déèkì ní wa ní òǹkà tó wá látọ̀dọ̀ sultan ẹni tó lè kí ni o yé lórí rẹ̀ làwa ti wà pé insha Allah subhanahu wa ta'ala àgbà tá a sọ àlọ́lá insha Allah subhanahu wa ta'ala àgbà aṣọ ní ọ̀sán láti. tọ́wọ́n kálá rẹ̀ lónìí èyí máa ń béèrè èyí máa ń béèrè ipò owó ní gbogbo mùsùlùmí wà ó sálàtẹ̀ mùsùlùmí sọ tá a mà láwùjọ wa ipò báyìí lọ́wọ́ wọn kàlùkù òsì torí pé déètì yẹn bára wọn lọ ni déètì méjèèjì yẹn wọn bára wọn lọ ni kòkò ní ìdíkájà àwọn ara wa nígbà yẹn pé torí ẹ̀ náà lọ́wọ́ fi wá kẹ́ra wa kí déètì lónìí déètì déètì àfi wá ń kàbọ̀ sí èso òní sí ìsàlẹ̀ kó lẹ́nìkan ṣe àtàlẹ́ sọ pé tòun ti sáré káyé ìdìbò tó àwọn gbà wù ọbẹ̀rẹ̀ wà ká dọ̀ka wà pọ̀ tó ti di ìpìlẹ̀ lóye tí wà lọ sí kíni o kó ti mọ ṣẹlẹ̀ sí ibi tí ká wà lọ ẹ̀yìn òtí ká wà lọ èmi ti ká tó èyìn òtí ká tó wà sọ pé má wulẹ̀ ká tó wà ní ọkà ìtàlá káàdì. orí eléyìn làwọn wà o sáàtì ti sin ọlọ́wọ́n bá ti ọ̀la rẹ̀ lọ. òun ni òsì ní jẹ́ kálámọ̀ rí mùsùlùmí ó ṣùgbọ́n tá a bá tá a bá ti ń fi táwa náà bá ń ka oṣù bọ̀ fúnra ara wa tá a bá ń kà tá a bá mọ ní tuntun báyìí tá a tún kà kàn mí tọ́bí ìyá pàdé tí sòlùtọ́nù ká kíláàsì á dà sí wa padà síbi tí sòlùtọ́nù ká láti ní máa jó nífẹ̀ẹ́ ni lèyìn òsè bí ní máa tètè ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ní gbogbo nǹkan tèmi fi máa dàrú láti máa ní límà sí àwọn èèyàn lọ́nà pàápàá jùlọ nígbà tí àwọn ìjọ ti bá ti bí o ìbá ń tẹ̀. àbí ìdájọ́ tàbí ẹ̀sìn ilẹ̀ yìí kà ní nàìjíríà la béèrè èyí làwọn kà táwọn lórí kí ni o òun náà la wà á ti ṣàlàyé àwọn ọ̀rọ̀ nípa àròsù àròsù ìyá nílùú náà yàtọ̀ sí àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ pa rẹ̀ kódà àwọn ọ̀rọ̀ kan bẹ tí wa wọ́n sọ pé òun yìí kan ti ra nítorí sẹ́nìkan ẹni ọ̀sọ̀ fún ipẹ́ ìgbọ́dọ̀ jẹ tani wọn pálípàjà ní ti ọlọ́dọ̀ àwọn ìgbọ́dọ̀ jẹ ẹ̀la òòlù wọn wọn ni rárá o jẹ ni o kí ló jẹ́ ìjẹ́ sórí pálípàjà ní ìyẹlọ́dọ̀ sí wa sẹ́nìkan bá lóhùn ti wọ̀ lọ́dọ̀ àwọn ẹni nínú ẹ̀yin náà máa sínú òun ní ti ṣe kirikiri lọ́dọ̀ yìí dáwà torí tí wọ́n sínú à nítorí ẹ̀ sínú tí ń bẹ lọ́dọ̀ wa nù à ní wàhálà kàtà fẹ́ fúnra wa bọ́lá ti ṣe ètò oṣù náà ètò onídjé ká máa dààmú òní ká fi ọ̀rọ̀ sẹ́nu ẹ̀ nìkan sọ kí ni wọ́n rí ní àwùjọ wa nísìnyí oríṣiríṣi nǹkan ní ṣẹlẹ̀ àwọn kan bẹ ní irú ọ̀la táwọn tá a fi mú rọ̀ yìí àwọn kan ti wà ní àárín rẹ̀ dáadáa báyìí àwọn kan tó bẹ láti bọ́lọ̀ ṣẹṣẹ gbogbo ètò ni oòrùn ń kó omi kan lọ omi kan ní ọlọ́run bá ti dé nìyẹn wọ́n ṣàǹtò tẹ́jẹ̀rí ìmúta fọ́rọ̀ ìlànà. ذلك تقدير العزيز العليم ńlọrin tó kọlọ́wọ́n bá kó fún wa lọ́wọ́ àti ìgbìyànjú lọ́la àti ìgbìyànjú lọ́tùlá ìsìnẹ́yìn àti ìtòlàtà. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب نعم وانت ويا تري يا يا بيرو ọlọ́dàlà àlùmọ́lẹ̀ tó wá gbà sẹ́kẹ́ gbígbà tó gbà èròǹgbà kó ní ní náì kẹsì pọ́mọ̀ pé òní ní èyí èròǹgbà pé òní ní náì ní ló fi gbà tọ́jọ́ lọ àrùn àtàkọ́lọ̀ lè gbà ní ọwọ́ rẹ̀ nítorí àìmọ̀ àti ìtọ́jà lójú pé bóyá òní ní èyí nàìjíríà pàápàá jùlọ wọn bá dákú pé pé yóò yóò tèlú tó a sọ pé wọlé àtọkù tèlú àrùn àdàkù ẹ má bàtẹ yín jẹ mọ ká pé rọmọdọ ọba ni a sọ pé kọlọ tèlú jẹ jẹ àkọrọ gbọgbọ ẹ pé kàtọ wúrọ ni a nà ìta lọ́dọ̀ Ọlọ́run bá kọlọ ọba ìlẹjọ lọsí ni òye ọba lọ́wọ́ ọgbẹ Ọlọ́run dára àlà wàhálà ṣùgbọ́n láti fẹrẹ máa ń jó kíkà pé láti gbìlẹ wọn ti wá sọ pé òní ni o wọn sọ pé yẹn ó irú kòròdì mi ti sọ pé ah, wọ́n ti sọ pé náà ìjọba ti wà lásìkò tá a wà pẹ̀lú wọn tó àlè sọ pé ọjà tó yọkàn mi náà kan pé yéèkì náà ètò pé torí yéèkì òun ṣe kí ni o òun tó bá dọ̀là kọ́ gba náà kó ti gbà ẹ̀ẹ́dì lọ́sọ̀rọ̀ àti sàmọ́ ọ̀gá náà nọ́mbà tó. wallahu ta'ala alam wọn ní sábà rẹ nìkan tó ju ni lọ bóyá nínú màtàbí lọ́jọ́ orí tàbí nǹkan mìíràn ó wá ti àwọn àṣìṣe kan àtúnṣe olùmọ̀ ó máa ń rọrùn púpọ̀ téèyàn bá jẹ ó máa ń rọrùn ọbẹ̀ látòrí ti kíkíra sí yàn nígbà míì kan fẹ́ pé irú tó sọ̀rọ̀ lè máa gba àwọn ẹ̀kọ́ kan bọ̀ wá báàbù méjì sí ibẹ̀ yẹn ẹ ti gbà kan báàbù nígbà tó bá ka báàbù yẹn lọ sèpara ọṣọ tí yẹn bá ka àwọn gàgàkà tó ní ṣe pẹ̀lú rẹ̀ àrọ́ṣọ kò ní ìdí kéèyàn sọ̀rọ̀ ó kù kéèyàn ò kéèyàn àwọn ìṣesí tí tí ó tún jáde lẹ́yìn ìgbà tí wọ́n kà ń kẹyàn fún yàn tó bá jẹ́ pé lẹ́yìn ìgbà tí wọ́n kà ń kẹyàn fún yàn tí wọ́n ti ká lọ yẹn téèyàn sọ nǹkan irú nǹkan yẹn tún wá kára ara rẹ̀ ìyẹn láǹfààní láti gba ọ̀nà tó dáa ṣé ọlọ́run kọ́ bá ara rẹ̀ kó jẹ́ ká lóun pẹ̀lú ó sì tẹ̀yìn kò dáadáa ní àwòkọ́ṣe ka kini ka fúnni níjọ kaba yìí kan kaba yìí dada dada mo tún wá rí kaba yìí mọ bóyá nọ́ọ̀sù mi tún bóyá tún bẹ tó tún ti tako ọ̀hún yẹn kankan bẹ́ẹ̀ yẹn ta ah, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé tó <laughs> a mọ̀ tó dúpọ̀ gbòòrò mọ́ lọ́dọ̀ yín náà ní títí tí ọlọ́wọ́n bá ìrẹsẹ̀ lọ́sọ̀ pé tọ̀ abàdé ti tẹ́ abàdé ni o abàdé yóò lọ́rọ̀ sẹ́ni ọkọ̀ tí ìbá ti ti ìbá tó ti rẹ̀ ẹ̀ jẹ́ kí n lé fi ní kàtí mọ́ sọ fáwọn yẹn pé nígbà táwa ní àwọn ọlọ́sùn láàbù ẹni movement ní olúwọlé àbúrò ìyàwó bọ́dà wa ọwọ́ akí ọ̀dọ̀ wa ọwọ́ akí wọn abẹ́ wọn ká lọ àwọn ọjọ́ kan mọ wa ìlú obìnrin ni èmi náà lẹni yẹn tẹ̀lé lọ sí mọ́tì jọ yẹn àwa sì nípa tó ní ìtumọ̀ tá a máa kó nínú mọ́tì mo wá ní títì kan gbà yẹn tí mo bẹ jìkà kó túbà ní lágbá báyìí kò ti gbọ́ gbogbo tí a fẹ́ sọ orí ìtẹ́sí yẹn mọ wa obìnrin yẹn bẹ lókè ẹni téèyàn jọ wá sẹ́wọ̀n pé kò ní sí yẹn lẹ́yìn ọmọ wa kọjá pé ibi téèyàn ó tó kò sí sẹ́ńtà tó ń ti máa rí yẹn téèyàn fi pàdé tó ti bóòlù kankan. ó ń wò mí nígbà tí màmú ṣe tí màmú bẹ̀rẹ̀ sí ní tún ní yorùbá mọ̀ ká kura ni. nígbà tá a wá bọ́ ta arábìnrin wa béèrè pé lórí kọ́ndíṣàn wo lè yẹn lè wà téèyàn jẹ̀ sí nílé sí sí ìmáàmù. àti àwọn sóṣù kan tẹ̀ ń bẹ tó tẹ̀ tó wá pẹ́ gbé yẹn kò ní òkú káàtà fúnra mi náà mo dáhùn lọ́ta kò mí. àpò kọ̀ǹdíṣàn bá wa wá. bọ̀ ìgbà tí ìmáàmù ń ṣe kótó àyè kakura ni bàbá tó fèsì mi tó tún burú jù rẹ lọ. ènìyàn nígbà mo tiẹ̀ ti gbọ́ tí wọ́n ti mo ti gbọ́ gbogbo lárúbá tó ń fẹ́ sọ ni mo ní ajẹ́pẹ́ tí ti gbọ́ ní lárúbá wa. ìgbàgbé láti ọ̀rọ̀ tí mo sọ ọ̀nà tó ti di ní o ọ̀rọ̀ tí mò ń sọ ìbọ́yá ninety seven ni sí ninety eight kò jù bẹ́ẹ̀ lọ. tọ́ a ó ní ajẹ́pẹ́sí yàrá ti gbọ́ ní èdè lábáyẹn èèyàn bùkátà téèyàn ti kíni o kò sí téèyàn ti ẹ̀ lè máa ṣe kàn lè máa ṣe rí wọ́n ní kò rí bẹ́ẹ̀ wọ́n ní ẹ wà sọ́ra o ṣe é máa pé torí pé lè jẹ́ sí yín ni mo fi pè yín tí mo sọ fún yín ọ̀pọ̀lọpọ̀ ni ọ máa wò ó tí wọ́n sọ bí o sáà lùkà ní kàkínní ṣebí nǹkan ní ẹnìkan ní tẹ́bá tẹ́bá nìkan ní tẹ́bá tí wọ́n ti máa forúkọ ṣe nǹkan ẹ lọ tí wọ́n ti ní béèrè lọ yín láíláí tẹ̀sí lé nípìnyẹn tẹ̀sí wájú ọlọ́run bá rẹ̀. wá tiẹ̀ wọlé kan ni o wá tiẹ̀ obìnrin yẹn ọ wọlé gidi tààrà láti jọ yẹn ẹ̀ làákàyè máa ń sílẹ̀ ìwọ̀n àtọ̀ pé gbẹ́nu ẹ sọ̀n kí lọ́mọ rárá bó ti sọ́ba ìfúdàpọ̀ ní ìwà àgbàdé mọ́ tó rọ́nà tí àtúntì yẹn gbà wá ọ̀nà tó lágbára ni téèyàn bá jó ní pẹ̀lú ah! kárí ìdáka lọ ọ̀dọ̀ iná ti ń dá apájọ ẹ̀jẹ̀ bọ̀ ọlọ́run tó bá mi fún ọ lọ owó yé inú iṣẹ́ lọ sí nǹkan tí ìbá ti fojú sọ lómi. Ah! ẹni tó rí ọkọ̀ bá wí inú ẹ̀sìn. téèyàn bá ti ní tíra kan tàbí nǹkan kankan ìyẹn náà lè gba ọ̀dà tó sá dáa láti fi béèrè lọ́nà tó ti pé wọ́n mọ̀ yìí bí á èyí tí èèyàn fi ń wá àbùkù àwọn èèyàn fi ní àti ìtọ́dà rẹ̀. kódà ò lè dé bí èpè wọn náà ṣe nǹkan yẹn. ẹ ṣe àṣàlọ wọn lè kọ mo ní jẹ́ mọ́tì nǹkan báyìí mo bá ṣe lẹ̀ nìkan bá ta kò mí. Ah, mo ti ta kò mí kẹ̀ ṣéèdì ní létí ìlú kọ́ ta kò mí bí ọ̀sán ni ọ̀dàmú ni ọ̀dàmú ti gbọ́ tó lẹ́rìí olóhùn lẹ́rìí ilé ẹ̀rí rẹ̀ ń sàtọ̀ fún mi ní nǹkan kan tí mo fẹ́ sọ ní èmi náà kẹ́rì wá fún lọ́la ṣé kò mọdé o mọdé wọn lọ dáa ni ah ẹni tó sọ wọn ò lẹ́rìí èmi náà fi dé kódà mo ti èdè wá jambula ẹni mo ní ìkú ẹ̀rí tó pọ̀ wá lọ́la ah ara ọ̀ ní ẹ̀ bàbá wa wù rẹ̀ lóhùn sẹ́ńkó ah. ah, náà pé ah. yóò lẹ́rì kan tẹ́ ti tẹ́kílẹ̀ o sẹ́ńkó ẹni ẹ̀ tọ́ba jẹ́ ni tí wọ́n ń sọ̀ra ó ti tẹ̀ máa sọ̀ra ó ti tẹ̀ máa sọ̀ra tẹ́ ẹ bá ti kà á máa sọ àwọn sọ ta pé ó lẹ́rì tó láwọn afáwọn ibi ìfẹ́ ló ti nǹkan so ó ṣe é ṣe bẹ́ẹ̀ kí olùmọ̀ yóò ṣe kí ni àbí bẹ́ẹ̀ kọ́ kéèyàn wá ẹni tó ti fún wọn jọ jẹ́ akẹgbẹ́ tàbí ẹni tó tún jù wọn lọ nínú mà tàbí lọ́jọ́ orí tóun náà ti tún jẹ́ olùmọ̀ tó lè pè wọ́n ní láti ìdílé gbogbo àwọn ọ̀nà yẹn lọ́nà tó ṣe kọ́ dáa ìdí yẹn bá rí kó lọ́rọ̀ ọ̀hún tó dáa jù lọ́sọ̀ àlà rẹ̀ tọ́ba jẹ́ pé olùmọ̀ tí wàá máa ń fi àyè lẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ pé láti lọ rí i tó jẹ́ àtúnṣe yẹn tó àkọsí ọ̀tá burúkú ọlọ́pàá ara rẹ̀ nọ́mbà tírì níbí báyìí àmì àdúrà. olóyún tọ̀wọ́n ní àmọ́ tàtẹ̀jẹ́ onígbìn ẹlẹ́ja onígbogbo ẹ̀ka tẹ̀rí kí mùsùlùmí kí mùsùlùmí ọmọdébìnrin kọ́kọ́kọ́ ní ìgbàgbọ́ sí ọlọ́ọ̀pọ̀lọ́ ní kátó sọ pé yẹn àtẹjẹ kan nígbà wọn fègbè sí yóò fi bí wẹrẹ nígbà wọn fi ẹja sí yóò fi àkọ́kọ́ béèrè tó bá jẹ́ pé nínú àdámọ́ tó lọ ń dámọ́ ẹja yẹn ọlọ́run fi nǹkan kankan sára rẹ̀ tó jẹ́ pé máa ń sara lóore kúrò nǹkan yẹn ayé mà pé bó ṣe rí nù. irú rẹ̀ náà àwọn yẹn máa ń béèrè pé ọ̀sán ẹgbẹ́ ọ̀sán yẹn bá pa ajá àbí òkú ajá tó bá yìí mọ́lẹ̀ ní àyíkún òní wọ̀ bẹ́ẹ̀ tọ́ba jẹ́ pé òórùn ajá ọlọ́run dání tí ìkan ṣe kí ni tó kórìíra sọ pé kò sábúrú ṣùgbọ́n àbọ̀yá tó ní kọ́kàn jájá dáàbì ní malẹ̀ pẹ̀lú àníyàn pé sábà sára já malẹ̀ àní gbà á fura tí nǹkan bẹ lára àgbéyàn tó ti pé òní ọlọ́run máa ń lo àwọn nǹkan tí bẹ lára rẹ̀ tí ń dára lóore tí èèyàn bá jẹ́ a máa jẹ́ kí irú nǹkan bí òṣèlú ní kọ́ tẹ̀lé tí ò bá ti sí lọ sọ́ra o pa gbogbo àwọn oríṣiríṣi yẹn á lọ fàtúnjẹ kan fàtúnjẹ kan kí mùsùlùmí ọ sọra ń bẹ tọba jẹ pé ìwé kan ló dáa tó yẹ kọjẹ kọjẹ ìwé yẹn rọ náà dákọ yẹ kó gbóhùn ni kó tẹkí ni o kó gbóhùn sáyé pàǹfààní yẹn bẹ lára ìwé àbùrọ̀sẹ̀sẹ̀ wa mẹ́ta àbùrọ̀sẹ̀sẹ̀ mẹ́dọ̀ àbùrọ̀sẹ̀sẹ̀ mú nǹkan kan mi kátó pé náà làwọn kọ àṣẹṣẹ wa ṣe gbogbo ẹ̀ ńgbà tá a wà á fi jẹ́ ní òfin yìí rárá sáyé kápẹ́ ẹja gangan fún rẹ̀ ló wúlò kò ní ìdíkẹ́ tètè máa pa nǹkan míì máa kó ti ẹja nǹkan máa jẹ tàbí kọ́pọ̀ ọkọ jẹ tàbí kọ́pọ̀ ọ̀fin kọ́ jẹ pé ìdí wúlò lára o àwọn àǹfààní báyìí ti ti fara sọ́lá. bíbẹ̀ ẹ̀kọ́ yọ máa gbéyàn lọ sáwọn àyè míì tó ti pé ọ̀nà yẹn padà fi jì nínú ẹ̀sìn. òye tèmi rí tọ́jọ́ kókó nìyẹn ọlọ́run tààlà wà áìlá náà wọ́n ọ̀dà bọ̀dà àpà sẹ́rí ẹjẹ́ akọ́kọ́ mà kò sẹ́nìkan tí ń fojú koko yín wọ́n lè sọ fẹ́nìkan fojú koko rẹ̀ ẹnìkan ò lè fojú koko sí ní tọ́lọ̀ ń bá ní ìrìn ní ìrìn ní tọ́lọ̀ ń bá ní mo ní ní tí o bá mi bá yẹn. ṣùgbọ́n àkàn bẹ tí wọ́n bá ti dóko mọ́tò àtọ̀ oko tiẹ̀ sóko tiwọn oko tiwọn sóko tiẹ̀ ibi ọba awọ ọba gbogbo yẹn gbọ́. yorùbá mi báyìí àdánwò tọ́lọ́ ní yọ tẹ̀lẹ̀ tiwa lọ tẹ̀lẹ̀ o. àwọn àlọ́ mú ẹnu òfin yìí àbíkẹ́lẹ́ lẹ́sìn ẹ̀ wá ń fi sóko kan ẹnu òfin yìí ẹ̀ fi sóko kan kí ẹnu òfin yìí ṣe é nu gbogbo tí ń bẹ lẹ̀ ẹnu òfin yìí kò fòrú wọ́n ẹni tí nǹkan àbádùn òbí ọ̀sìn iyọ̀ náà wá oyè náà ti wá kẹ́lẹ́ nu báyìí kílẹ̀ wá fẹ́ ṣe sí ọ̀. ìmọ̀jì àtàrà wa ẹnu ògbìn yẹn fẹ́ tàbí kíní kẹtẹ ìgbìn kọ́ni ọ̀sọ̀ pé kòkò yọ da ògbọ́n ní ọ̀sọ̀ pé sẹ́ni kaba dé ẹ òkò òkò tó bá dóko yín ẹ ojú rẹ̀ ò ní ṣe kíní kan rárá ó rí ni. wàláwùlà ìdá kọ́lìtà jẹ̀nẹ́tẹ̀kẹ̀ kọ́lìtà

bí kan lọ mú fọ́nrán fọ́nrán kẹ́sẹ́ẹ̀tì bí fídíò yẹn tí wọ́n ti tàbí wọ́n wọ sọ fún igi tí ó fi máa lérò pé bọ́yé èèyàn ni lọ́nbẹ́ńbẹ́ tó gbogbo àwọn kan wọ̀nyẹn àtọ́kẹ́ yìí ò sábúrú kankan. tó ní ọ̀sábúrú àmọ́ pé ká à ń pẹ̀gà à ń ti à ń sá gbogbo àwọn kan yẹn já sọ̀rọ̀ fún. subhanakallahumma wa bihamdika ashhadu la ilaha illa anta